tó gbé wa wá. Tàfi débi. Ohun tó gbé wa wá. Lèwe tàgbà. Iṣẹ́ olówà wa. Allahu ta'ala. Iṣẹ́ ẹlẹ́dà wa. Allahu ta'ala. Iṣẹ́ aláwo yìí o. Allahu ta'ala. Òdodo ti dé. Irọ́ pamọ́. Òdodo wọ̀ bí. Irọ́ pamọ́. Òdodo wọlé. Kírọ̀ parẹ́ ìmọ̀lẹ̀dẹ́. Rísàlà àkìdẹ́. Àfẹsọ̀jọ́dọ̀. Ohun tó gbé wa wá. Tàfi débí. Ohun tó gbé wa wá. Ìwé tàgbà. Iṣẹ́ Olúwa wá. Allahu ta'ala. iṣẹ́ ẹlẹ́dà wa. àbí ohun tó gbé wa wá. tìwé tàgbà. iṣẹ́ olúwa wa. Allahu ta'ala. iṣẹ́ ẹlẹ́dà wa. Allahu ta'ala. iṣẹ́ aláwọ̀ yìí o. Allahu ta'ala. òdodo ló pé. ẹ jẹ́ àjọ sọ. irọ́ ò máa pọ́n ní ilé. tìwé tàgbà. ọlọ́run fẹ́ màlúùsòdodo. ohun tó gbé wa wá. tàbí débí. ohun tó gbé wa wá. tèwe tàgbà. iṣẹ́ olúwa wa. Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wa. Allahu Ta'ala. ṣé Allahu yìí o. Allahu Ta'ala. ọ̀tá pètè pèrò. láti paná láti paná sí lámù tó ń tán yìí ṣáwọn ọ̀tá wa wọ́n ti forget máṣọ lékèlékè kì í dọ̀tí. ilé ayé àwa kò ní dojú. ilé ayé ẹ̀yìn kò ní dojú. ẹ̀sìn sílámù yìí o kò ní dojú. nítorí ètò kálẹ̀jọ́ kan là wá ń ṣe. ànlá kálẹ̀jọ́ kan là wá ń ṣe. ànlá àwa kò wá ta ko ẹ̀sìn ká lẹ́jọ́ kan là wá ń ṣe Allah. káàmù ọlọ́run lọ́ọ̀kan. Allah. bí mo sì ṣe sọ fún wa. Allah. káàmù Allah lọ́ọ̀kan. Allah. bí Jésù ṣe sọ fún wa. Allah. káàmù Allah lọ́ọ̀kan. Allah. bí Muhammad ṣe sọ fún wa. Allah. kájúpájú ẹsẹ̀ wá sí i. Nẹ̀sìn ṣe láàmú ọ̀nlá. Ẹ̀sìn ní ọkọ̀ wá kọ́ ànlá. Ìwà ní ọkọ̀ wá kọ́ ànlá. Ohunkóhun tá a lè dá. Ká fi gbẹ́sìn yìí ga ọ̀nlá. Ìpọ̀kì kọ́tà lè wá ká fígbẹ̀sìn yìí ga Allah. ọpẹ́ tó sí ọlọ́run. Allah. àwa ń ṣọpẹ́ fọlọ́wà. Allah. sọ́kà wá kẹ́rù ẹ̀ tó mọ̀ náà. èyí tọpẹ́ ọpẹ́ ni Allah. rìsálà kì í ṣoríire. Allah. aláwo Allah. dáwà tanáṣọ́nà ṣoríire. Allah. aláwo ọ̀nlá. gbogbo ọmọ ẹgbẹ́ ṣoríire. ànlá aláwọ̀ ọ̀nlá. gbogbo mùsùlùmí ṣoríire. ànlá aláwọ̀ ọ̀nlá. Adébọ̀wálé ṣoríire. ànlá aláwọ̀ ọ̀nlá. Jamiu ṣoríire. ànlá ọlọ́run tó fi wá mọ̀nà kó. ninshi walona amin allah allah akbar الله الله أكبر الله الله أكبر كبيرة الله لا إله إلا الله عليك يوم يوم لا تخص أزينة ولا نوم لا ما في السماوات ما في الأرض من ذا الذي يشفى عند ولا بإسني يا لما بين أيديه وما خلفهم ولا يئسون بشيء من علم إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يعود في السؤوم وهو العلي العظيم wasalatu muhammad. sallallahu alayhi wa sallama. wàhálà alẹ́ wa sàmìsàmì àmínú ẹ̀sìn. naam. ẹ jẹ́ àṣẹ wàhálà yasùn lè mẹ́ta. bisimilahi rahman rahim wàlláhu yasumuka minan nas wàlláhu yasumuka minan nas wàlláhu yasumuka minan nas amin. arúgbó fún ọlọ́run. alhamdulilah. Adágbọ́ fún Ọlọ́run. Alhamdulilayi. Adágbọ́ fún Ọlọ́run. Alhamdulilayi Rabbil alamin. Mo kí gbogbo àti wà ní àdúgbò yìí ní ọ̀rẹ́ méjì ń bí. Mo kí àwọn atajẹ́ free thinkers. Àwa tí a Muslim. Tí a kì í ṣe Christian. Táàdì ń ṣe lẹ́sìn ìbílẹ̀ mo kí yín pé ẹ káalẹ́ o. ẹ ká. mo á kí ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ mo kí ẹ̀yin eléégún mo kí ẹ̀yin olóró mo kí ẹ̀yin olóòṣà mo kí ẹ̀yin ológun mo kí ń pẹ̀lú tẹ nígbà tó tẹ̀ ń bọ lẹ́yìn ọlọ́run bí ò bá ṣe máa ń kíra wọn pé ìṣẹ̀ṣẹ̀ á gbè yín àgọ́ nílé o. àgọ́ yà ó. mo á kí àwọn tí wọ́n jẹ́ christian àti àwọn ọmọlẹ́yìn jésù mo kí ní kíkí tí jésù ní ká máa kíra wa torá kì í ṣọ̀tá ara wa mo kí wa bí jésù ṣe fi lélẹ̀ nínú ìwé luke chapter ten verses five and six tó sọ wípé. jésù fún wa wípé. jesus said unto them. ilé kílé tí ẹ̀yin bá wọ̀. Ilékílé tí ẹ̀yin bá wọ̀. Any house or street you be into. Kí ẹ̀yin kí o kọrin fún wọn wípé. The first thing to tell them. Àlàáfíà fún ilé yìí. May the peace of the Lord be upon you all. Kí àlàáfíà Ọlọ́run kó bá gbogbo pásítọ̀ tó wà ní àdúgbò yìí. Gbogbo rẹ́fẹ̀rẹ́ni ibẹ̀. Gbogbo evangelist. Gbogbo bishop. Gbogbo deacon. Gbogbo archdeacon. Ọ̀dọ́ àti olùṣọ́ àgùntàn àtàtà jẹ́ mẹ́sàn pátá kí àlàáfíà ọlọ́run kí wọ́n gbàgbé amen. amen. mo á lọ gba ti jésù yẹn mo fi kí àbá ìmọ̀ọ́mù ní àránṣẹ́ olúwa mosque níbí ọlọ́run kó jẹ́ àárín wọn pẹ́. Allahumma amin. mo kí gbogbo àfáà tó wà ń bẹ̀ mo kí làdáni ibẹ̀ mo kí gbogbo jọ̀mọ́ pátá mo dẹ̀ kàn yọ lóbìnrin bákan náà mo kẹ́yìn bàbá tẹ wà ń bẹ̀ mo kí gbogbo àtà aládùúgbò mo kí wa gbogbo àwọn sùnmùràtù mú mi nù ọlọ́pẹ̀já rí i pẹ́ mo lè kí àwọn alájọ alámí náà tọ́jẹ́ rẹ bàbá mi àánú ilé yìí ọ̀rẹ́ dáàdì mi ni wọ́n gbà dáàdì mi wà láyé mo kí o gba pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ní alẹ́ yìí a bá sọ̀rọ̀ ọlọ́run àyílẹ̀ la wa. a sọ̀tàlẹ́ yìí pẹ̀lú ògo ọlọ́run á tẹ̀síwájú lọ́la tó bá di sátidé mọ́júmọ́ sunday a máa gba ìbéèrè àti ìdáhùn láàyè. bó wọn lọ ni pé wáàsí tiwa ó máa yàtọ̀ díẹ̀ sí ètò ẹ̀ ń gbọ́ lẹ́yìn tẹ́ ẹ̀ bá gbọ́ mi rí àwọn máa ń wo kí ló ń ṣẹlẹ̀ láàrin muslim àti christian táàrin ìwọ òṣègùn kí ló ń ṣẹlẹ̀ tí ṣọ́ọ̀ṣì ṣì lérò ju mọ́ṣáláṣí lọ pé kí ló ń bí kí ló dé tó jẹ́ pé bí mùsùlùmí ṣe máa ń bímọ tó tá a máa níyàwó mẹ́rin mẹ́rin tí kristian dẹ̀ níyàwó ẹyọ kan ṣọ́ọ̀ṣì tó wá ń kún ju mọ́ṣáláṣí lọ. lára pé àwọn kírísítẹ̀nì wọ́n ń kó wa lọ́mọ ló máa ń sábà bíkùn sínú láàrin àwọn méjèèjì bọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. ṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ṣé gbogbo ayé ló mọ̀ wípé àti muslim àti christian ọlọ́kan alájọ ń sìn. bá a ti ń sìn ló yàtọ̀ọ̀tọ̀. ìyẹn ló máa ń bí mi inú. àjọ ń sìn lọ́nkàn náà yẹn mo láìkí ẹ̀. gbólóhùn bá a ṣe ń sìn ló yàtọ̀ọ̀tọ̀ yẹn ló máa ń bí mi inú. báwo la ṣe máa gbàgbọ́ pé àjọ máa ń sìn lọ́nkàn náà lọ́nà tó ṣọ̀tọ̀ọ̀tọ̀. ara ń tá a fẹ́ gbé yẹ̀wò láti alẹ́ yìí lọ nìyẹn títí wàárọ̀ Sunday tó bá di sátidé mo láìsùn nìyẹn a máa ń gba ìbéèrè àti ìdáhùn láàyè gbogbo ẹni tó bá ní ìbéèrè kan tàbí èkejì làyè máa wà fún láti jáde béèrè béèrè. bọ̀ kí n tó lọ ẹ jẹ́ nǹkan kankan lílẹ̀ fún wa sódà tá a bá ń gbọ́ kò ní máa ṣe wá ń kàyéfì a máa ń ka bíbélì a dẹ̀ máa ń ka Quran torí gbogbo ayé ló gbàgbọ́ wípé bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ni fáwọn Christian ayé dẹ̀ gbàgbọ́ wípé alukur'an ọ̀rọ̀ ọlọ́run ní fáwọn mùsùlùmí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ wa ti fúyẹ́ wájú ọlọ́run ó dẹ̀ gbọ́dọ̀ fúyẹ́ níwájú àwọn èèyàn náà in tó ṣe máa fúyẹ́ rèé kí ni Jésù wí a máa bá nínú Bíbélì. kí ọlọ́run sọ fáwọn ànábì ọlọ́run a máa bá anú bíbélì kí ọlọ́run sọ fún a máa bá anú quran tó wá jẹ́ pé muslim àti christian ọlọ́run kan náà la jọ ń sìn ti ilana wá si tí ìlànà ṣé bọ́lá ń ṣe fẹ́ nìyẹn ṣá àbí àwa fúnra wa la ṣe fẹ́ inú wa tó ń jẹ́ òfin kankan la Mósè ṣèfẹ́ inú ẹ̀ nta fẹ́ gbé yẹ̀wò nìyẹn Yorùbá rẹ̀ parí ọ̀rọ̀ wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́ ó lókè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀. ẹ wò sàlẹ̀. ṣé ló tó bí wàhálà sáàárín muslim tọ́lá ọ̀hún tẹ̀lé muhammadu. sallallahu alayhi wa sallam. àti christian tọ́lá ọ̀hún tẹ̀lé jésù. òun ni wípé tó bá jẹ́ kí gbogbogbò christian ló gbà pé muhammadu òjíṣẹ́ ọlọ́run ni. sallallahu alayhi wa tí gbogbo mùsùlùmí dẹ̀ gbàgbọ́ pé jésù o òjíṣẹ́ ọlọ́run ni ẹyọ̀ kí ló fẹ́ bí wàhálà ẹ̀rọ kò ní síṣòro rárá ẹjẹ̀ ń wálé kó lè yé yín díẹ̀ àtìkù àti buhari ni wọ́n jọ kọ̀ǹtẹ́ẹ̀sì presidency gbogbo alámọ̀ àtìkù jáde fún pdp. Buhari APC ẹni kí wíwọlé Buhari ó dìfìtì Àtìkù ni Làtífù ṣe lọ sí kóòtù gbogbo ìgbà póun lòun wí òun fẹ́ gba mándéètì òun ẹni pé àárín PDP àti APC wọn ọ̀rẹ́ tí wọ́n gbàgbọ́ pé wọ́n chíìtì àwọn ṣé tó bá jẹ́ pé ṣé ẹni tó jẹ́ kí èkó kó yàtọ̀ sí gbogbo state tó kù máa ń tẹnu mọ́ kò sí state bíi èkó nàìjíríà wà láì kò sí èkó lèmi ti máa rí i pé tí APC bá ti win PDP máa kọ̀ọ̀kan ṣe pé ẹ̀kú iṣẹ́ wọ́n ẹ lọ kóòtù ẹjọ́ tí Jimi Agbájé ti ń wá ó máa ń kọ́ńtà túlẹ̀tì lọ́dún mẹ́rin mẹ́rin ni. I congratulate you tó mọ̀ pé ó nà òun point black ni wọ́n gé PDP Èkó wọ́n ń jágbátá sí APC rárá tí wọ́n sọ pé wọ́n nà wá o gbogbo ìgbà tá a bá ti gbà fúnra wa aláfíà ò lè sí i nígbà tí jìmí ò jà kí ló wá kan mẹ́mbà APC kan wá jà jìmí ò bínú kí ló wá kan mẹ́mbà fẹ́ bínú

ọ̀tọ̀ ni tí àwọn ànábì yẹn sọ ọ̀tọ̀ ni táwa ń wí ìtọ́mọ wa ń dùn ni pé gbogbo christian ló máa ń sọ pé ọmọ ìyá àjọ náà kan náà muslim náà ọlọ́run náà làwọn náà muslim náà ní à àwọn christian ọlọ́run náà làwọn náà ń sìn ọlọ́wọ́ kan fún muhammadu sallallahu alayhi wa sallam. pé ẹ̀ ń tọ́ra yín jẹ ni o àti mùsùlùmù yín àti kírísítẹ́nì ìrọ́lẹ̀ ń pa ọ̀tọ̀ ní tẹ̀ ń sọ ń kọ̀rọ̀ ọ̀tọ̀ ní tẹ̀ ń sọ ní gbangba ọlọ́wọ́ aṣàlọ́rọ̀ kan fún muhammadu sallallahu alayhi wa sallam inú sọ́ọ̀tù bá kọ́ra quran chapter two verse one one one ọlọ́ni. a'udhu billahi minash shaytanir rajim. bismillahir rahmanir rahim. àwọn ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run kúrò lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni làánà ọlọ́run àjẹlọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. àmín ọlọ́ni. wọ́n kọ́ lù. ọlọ́ni àwọn àwọn kan sọ wípé. wọ́n kọ́ lù. àwọn kan sọ wípé. lẹ́yìn àdéhùlà jannata. kò sẹ́ni tó máa rí paradíṣe wọ̀. wọ́n kọ́ lù lẹ́yìn àdéhùlà jannata. ọlọ́ni àwọn kan sọ pé ẹnìkan ò ní rí ọ̀run wọ̀. Hmm. kẹ́ ẹ kírun kú kẹ́ẹ̀gbà wẹ̀kú kẹ́ máa lọ mọ́kà lójoojúmọ́ kò sọ̀rùn fún yín o. wàkàlù lan yadkhulal jannata illa man kana hudan aw nasara. ṣé ẹ rí ló ń sọ yìí èmi ò mọ̀ lọ́rọ̀ until ìjọ tí mo ṣe wà sínú mọ́tò ní láwọn sìn sí cms ó ti pẹ́ gan o mo ń sọ̀rọ̀ twenty five years ago pásítọ̀ báyìí dénú mo lu ẹ̀jọ́ náà lọ́hùn ó ní you can be muslim you can worship God ten times a day you can go to hajj you can pay anything if you don't believe God is the Lord you are going to hell mo á wò pé a ah, kí la gbé kílẹ̀ jù ó ní ìbá kírun kú ìbá àgbàwẹ̀ kú tí n bá ti gbà Jésù Olúwa iná nílé mi ara mi wá bù máa ṣọ mi ì lè gbé e sára mo ń láti ìdè fún un lésì pé mẹ́rin ẹ̀ wá mú un tó sọ yẹn mẹ́rin ẹ̀ wá tó lọ́n ti sọ tẹ́lẹ̀ ló ń ṣe ọlọ́ni wà kọ́ọ́lù. wàkẹ́lì. لن يدخل الجنة إلا من كان هو aw nasara. ọlọ́run ní àwọn kan sọ pé ẹnìkan ò ní rí ọ̀run wọn. lan yadkhulal jannata illa man kana huda aw nasara. ọlọ́run ní rọrùn wọ̀ àbí ká jẹ́ jù àbí ká fàyẹ̀wà fún jésù kájọmọ lẹ́yìn jésù tó o bá ti jẹ́ kan méjèèjì iná nílé ẹ̀ taná máa sọrú ẹ̀bùn tínú yẹn máa dùn kẹ́ ẹ wá dúró wàhálà tá à ń ṣe àwa nìkan ni wàhálà á pọ̀ jù lórí ẹ̀sìn àlámàkásùbà bójú òrànà bí òrànà àkásùbà láago tí ò tẹ́ wa lọ́rùn a máa kí àyílà ẹ bóòrùn ọ̀sán ìṣe lágbára tó á torí bọnú ẹ̀ á tún lọ ká ìlà àlàásàrì oorun yóò rọ rárá dìgbà ẹ̀ náà á tún torí bọ̀ á lọ ká làásàrì mọ́ngárùbì tó yẹ ká sinmi pé a ti ẹ̀ dúpẹ́ o oorun lọlẹ̀ díẹ̀ ìmùlàdánù tún yá agbára tún pèrún ká tún rẹ́sì díẹ̀ ìṣá ìtúwọlé ẹ wàhálà tá à ń ṣe tá àrójú ayé wa Ramadan àtúndé a tún fi ebi thirty days panú láì sí pé àgbọkànlé kan pé wà tá a gbà tá a bá ṣe kínní ìtàn ṣàǹpá yé le gan pé tó bá gbà rẹ̀ tán wàá kàn ọdún ten million ní àkáǹtì ẹni máa ń sọ kínní kan tó ẹ gbọ́dọ̀ fẹ́ kí gba ayé kírun ni irúlẹ̀ Ìgbò tí Islam ò sí mẹ́ ara yẹn kọ́lọ́kàn mọ́mọ́ ṣe nǹkan kan kó ní tó bá ti káṣù bá o wàá bá ten thousand lábẹ́ pílò ẹ̀ tó bá ti kí àyílà twenty thousand àlásàrì thirty thousand méṣọ̀ gbókí lẹ́yìn ìmọ̀ọ́mù wàhálà yóò ní iṣẹ́ mọ́ ó ní ọmọ ibùdó alábà rárá. kí ló bẹ̀rẹ̀ iṣẹ́ fún tẹ́lẹ̀. ìkíni ìṣó kí ló wá ká. ìṣó ní ń wá lálábà. ẹ gbàgbà tó ń wo òun náà wò pé akásùbà oúnjẹ àárọ̀ gan kò yọ àtúnkí àyílà kò yọ àlàásàrì àṣewòye ọlọ́run náà ni adé ń kírun ẹ̀mí akọ̀ wò pé njẹ́ òun ti kí gan kí láǹfààní ìrun òun gan ni kí là ń kí fún ni kí ni ìṣòro mi ṣé bẹ́ẹ̀ tí ò kírun gan dáa jù mí lọ ẹ wàhálà látà ń ṣe yìí o nítorí wá fún ìní pé tábà tún fẹ́ wẹ̀ jọ́nọ́bà ni o áìdọ̀ ni o agbọ́dọ̀ tó lọ kọ́ yẹn ni ọkàn indomie sórí kẹgbẹ́ ẹ̀sìn yẹn le gan mi tó wá wọ́ọ̀sì sínú ìsìlámù ni pé o lè fi yorùbá kírun. o lè fi èdè míì kírun. ìyẹn ló le jù èdè ọlọ́run ò gbọ́ kò sí bọ̀ kò gbọ́ yorùbá lórí irun. bọ̀dì kò sì gbé ìbò. ẹ̀kọ́ sọ́njọ́ kan ní a ó lẹ́yìn mùsùlùmí ẹ gọ̀ọ̀gàn o kírísítẹ̀ lẹ́ni yẹn o mo ní a lẹ́nu ẹ ó lẹ́ gọ̀ ẹ fura pé ẹ ẹ gbọ́ mi yé ó ní muslim gọ̀ wọn ò tún wá fura pé wọ́n gọ̀ mo ní ṣàlàyé ó ní kémi náà wò òyìnbó wá sí nàìjíríà wọn á kó alẹ́rú wọn kó alẹ́rú tayé wọ́n gba èdè yorùbá lẹ́nu wa wọ́n fi english sí wa lẹ́nu èdè tiwọn. ẹni tí ò bá ti wá gbọ́ inglishi ó di illiterate illiterate ni ẹni tí o lè kọ tí o lè kà ẹ gbọ́ mi yé bọ̀ máa ń fún ní báírò ó lè kọ yorùbá lẹ̀ dáadáa bọ̀ kò lè sọ ìgbó kò lè kọ ìgbó lẹ̀ that is to say tọ́wá tún wà ní skul nígbà tá ní primary school wọ́n á ní don't speak vernacular èdè wa ni vernacular yẹn o. our mother tongue. èdè abínibí wa ni vernacular. a tún gbọdọ̀ sọ torí pé ìlú òyìnbó la wà ń bẹ̀ yẹn. òpẹ́ǹdé ó wá ní ká wò wọ́n kó alẹ́ rú tayé. ẹ̀tún wá fẹ́ jọ́sìn fọba tó dá yín wá sáyé. àwọn lárúbáwá wọ́n wá tún kó yín lẹ́rú tọ̀run ẹ tún lè fi èdè yín tẹ́ ẹ bá sòbá lórí irun bàrákúlà lẹ́ ń sọ yẹn lédè bàbá bàbá yín àbí kẹ́ ẹ tún yá èdè lárúbáwá kẹ́ ẹ tún fi jọ́sìn fọlọ́run tó dá lárúbáwá mo wá ronú pé ẹ wá ọ̀bọ yìí ó ní pọ́ìntì díẹ̀ o ó ní pọ́ìntì díẹ̀ o tó bá rò dáadáa èmi náà wá wò pé ṣé ó ní pọ́ìntì ṣá ṣé ó ní pọ́ìntì ṣá mo ní ò ní pọ́ìntì o ó ló ní pọ́ìntì ṣé kò àrísínébù ni mo ní tó ṣẹlẹ̀ rèé ṣe rí lóòótọ́ Yorùbá àwa náà ní ohun tá à ń bọ̀ kóyìnbó tó dé mo ní bẹ́ẹ̀ kó ní bẹ́ẹ̀ ni a ní ohun tá à ń bọ̀ mo ní ẹ bá fẹ́ ṣe ẹ̀sìn lárúbáwá tí muhammadu mú wá sáyé kí ló máa ṣe wàá kọ́ èdè ẹni náà wọn ṣàfọ́sí ẹ pé kò wá kírun ó wò ó pé ọ̀nà tó lè fi ṣeré láyé àtọ̀run rèé ló mọ̀ọ́mọ̀ choose fúnra ẹ̀ ṣé dandan kéèyàn lọ school ni tó bá lọ school ní gbóyìnbó ẹ jọ ṣé ẹni tí ò gbóyìnbó òṣèré láyé ni bí ìrántí anybody mú fúlàní wọn àjàdí ìgò ńbàdàn kò lè fi dí ìgò kọ o ìyẹn tiẹ̀ jìnnà kókó zaria lóṣòdì kò lè sọ english ẹyọ kan mo rántí ijọ́ tó òyìnbó kan wá bá wọn èmi ò gbọ́ driver kò máa sọ tiẹ̀ ó wá gba graduate tó ń wà ní driver ẹni tí ò lè fi dí ìgò kọ o ẹ gbọ́ mi yí ó wá gba graduate kó máa bá sọ òyìnbó so lọ ni pé wọn ò fọ́ọ̀sì ẹ̀ ṣe ìsìlámù náà èmi ló tẹ́ lọ́rùn pé mo fẹ́ ṣe ẹ̀sìn tí Muhammadu mú wá. sallallahu alayhi wa sallam. ni mo ṣe ń sọ tí má lè fẹ́ ṣe ẹ̀sìn Muhammadu àbí kí n gbọ́ èdè ẹ̀ ẹ̀ gbọ́ mi yé torí pé a fẹ́ a fẹ́ iṣẹ́ ń bank la ṣe lọ sí school a fẹ́ ṣe a fẹ́ tẹ̀ ìlànà òyìnbó la ṣe ń wọ kóòtù ṣé kóòtù jẹ́ ìṣàlẹ̀ wa ni agbádá làwọn bàbá wa ń wà àti kẹ̀ǹbẹ̀ tẹ́gbẹ́ ṣòkòtò á tó yìí kò ní í báyìí lọ súnà súnà ti wà sí gbẹ́ ọgbẹ́ ta ṣe ń gé òsókè yẹn kò nídìí àwọn bàbá òní gé ibi tó máa dúró rè àwọn bàbá àlùsúnà ni wọ́n ó ti wà sí pẹ́ ṣòkòtò wọn ẹ wọlé gbàtọ́ ìbò nínú ọkùnrin wọn ló gbé báàgì wá sí gbẹ ń wọlé oṣì ọba ohun tó bá wọn o. wọ́n á tún fagbádá lé e. àwa wọ kóòtù torí nífẹ̀ẹ́ òyìnbó ni a lè fẹ́ sọ òyìnbó la ṣe múra bíi òyìnbó òyìnbó lè ti báyé wa jẹ́ gan torí gbogbo iná yìí òyìnbó ló ṣe gbogbo blog tá a fi ń kọ́lé òyìnbó ló ṣe gbogbo géètì jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ òyìnbó ló ṣe àwọn bàbá wa àgbà ilé alámọ̀nà ńkọ́ kò sí wáyà òṣì lórí títì tiwọn wáyé òsì òsì wíńdò wọn kò yí kóló ooru òde mú wọn wọn èlò náà wọn máa tan fìtílà ni ayédè ń lọ bẹ́ẹ̀ títí bàjẹ́ òkàn wọn wọn èlò agọ́ta fómi fẹsàlángà àwọn ìta ní máa wà balùwẹ̀ ìta ló wà òyìnbó ló kó wa sínú ilé wọn rí i pé ayé ìwé make sense ju ayé àwọn bàbá wa lọ. alẹ́ gbọ́ bẹ́ẹ̀ àwa wí tán ẹnìkan á ní ajíṣe bí Ọ̀yọ́ láàárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkan kan. ìrọ̀lẹ́ pa ìrọ̀lẹ́ pa ìrọ̀lẹ́ pa torí pálásì Ọ̀yọ́ ti chéǹjì ẹ̀ sí bàbá ayé àjọ ẹ̀gbọ́n mi yé wọ́n ti ń lo ẹlẹtírísítì ní pálásì ọba kábíyèsí gan òun náà lọ London gbogbo orí adé òkè ń sun tàn irọ́ wà mẹ́ o orí adé ti ń sun London ó ti ń sun US torí adé òrè lọ London kó déńjọ́ kan náà dandan ni kò lè dé ó gbọ́dọ̀ sùn ta ọ̀ọ́ni ọ̀fífẹ́ London ló kú sí àwa wí tán oníṣẹ̀ṣẹ̀ dàgbà ló tù fẹ́ ṣẹṣẹ kọ̀ àṣìṣe ni ìṣẹ̀ṣẹ̀ ọ̀hún dà ló ìṣẹ̀ṣẹ̀ dáná ìṣẹ̀ṣẹ̀ òsì mọ́ ń tàn wá ni máa kàn gbá o ìṣẹ̀ṣẹ̀ òsì mọ́ o torí pé èèwọ̀ èèwọ̀ nílẹ̀ Yorùbá. ni kí ọba jẹ láìsìn abọ́bakú tàná èwo ni kò ń jẹ́ kí inú tòrò ọ̀ọ́ni wá kú ṣáájò BBC ànáùnsì bọ́ba ti kú o ọba òde kú máa ń wá ìjà níbo ìbò gògan ìbò níláàkàyè àwọn ọ̀nà àgbàgbé your king has died. agbọ́ba kúndé ìyẹn ní rédíò lọ́wọ́ ní CNN sọ BBC ó kàn ní a káyọ̀ ṣe kí ni káràlú tó mọ ti sádẹ́kọ̀ ọ̀wánìà abọ́bakú dà abọ́bakú ń kò wọlé arọ yìí ọ̀bẹ̀ sí ẹni bàbá a rí àgbà ten million naira ẹ òun máa jọ òun máa yọjú bàbá ṣe ká lọ sí US ká dídínlẹ̀ ní ikú ẹ jọ sígbè ká sàn wọn bá kú ṣẹgbọn èèyàn mi làárọ̀ yìí wọ́n ti káńsù ìṣẹ̀ṣe yẹn wọ́n ti káńsù ẹ̀ ẹ wá ní ìṣẹ̀ṣe làgbà ló tún fi wọ́n tàn ẹ́ ní o ìṣẹ̀ṣe ti kú tipẹ́tipẹ́ gbàtọ́ ìbòsí wọn ti pa ìṣẹ̀ṣe rẹ bọ́ọ̀ ni kí torí pé a ní ìṣe muhammadu sallallahu alayhi wa sallam làá ṣe wò ó pé ká máa fi amọ̀ kọ́lé ká máa inú àwọn eégún tó ń ṣe lọ́wọ́ yìí àwọn eégún gidi àwọn eégún tó ń lo satin tó ń kí ń lá àkínsà àwọn eégún jù àkínsà ló máa ń wọ àkínsà wọn kàn wọn lọ taṣọ ọ̀nù lẹ̀ pọ̀ wọn lé lé lé lé lé àwọn akójọ sórí wọn máa ń rún gbà yín títì bọ́ǹsì satin ló ń lò wọ́n ń aṣọ eégún láti ìlú òyìnbó ni táwọn adó yẹran yẹran yẹran wàá gbégún òkè ń rùn wọn òyìnbó ti báyé wa jẹ́ wọ́n ti bàṣẹ̀ ṣe wa jẹ́ a tún máa lo pẹ̀fún ṣé ìwé mẹ́rin kí n máa lo pẹ̀fún ìṣẹ́gbẹ́ wọn ti báyé wa jẹ́ gan ẹ̀ nìkan á ní ìṣẹ̀ṣe àgbà ló tún fẹ̀ ṣẹṣẹ wéré wo yóò máa gbà ẹ̀ ẹ̀rí ẹ̀ ń pa mí. bóun lọ ni kí wọ́n ń torí pé a nífẹ̀ẹ́ Muhammadu láṣẹ ṣe ẹ̀sìn tó mú wá ẹ̀ ń bá dẹ̀ gba ẹ̀sìn ẹ̀ dandan ni kó gba òfin ẹ̀sìn yẹn òfin ẹ̀sìn yẹn ni pé o ò lè lo yorùbá fi kírun fọlọ́hún ẹ jáwo yorùbá náà yorùbá náà sì adẹ̀ lófin ẹ̀sìn ẹni tí ó bá bọ ifá ṣé kò ní gbọ́ yorùbá. àbí o. mo béèrè ní o mi ẹ bá jìnnà ìyá ọ̀ṣun tó kú òyìnbó yẹn ọmọ Australia ni Australia ló kángun sí kángun ayé lẹ́yìn Fiji Island ló kángun Australia ló tẹ̀lé Fiji Island tó wá fẹ́ lọ Australia láti Èkó àbí láti Nàìjíríà plane máa lò four days kó tó dọ̀hún Australia ó máa lò ọjọ́ mẹ́rin gbàkó kò sí direct flight wàá wọ̀ láti ibì kan débì kan débì kan débì kan débì kan ni ó dà kí ọlọ́run lọ China China láti Nàìjíríà láéláé torí three days ló máa fi rìn three days wọ́n máa dómi kan dómi kan dómi kan àfi dóhùn ni bẹ́ẹ̀ náà ní Australia ìyá ẹ wá wá láti Australia wá sí Ọ̀ṣun Òṣogbo ló wá rí pé odò làwọn eléyìí ń bọ̀ yìí èmi náà ní interest o wọ́n ní à bó bá bọ odò tiwa táwa ń pè lọ́sùn wà lọ gbédè wa o lọ́sùn ògbóyìnbó o ọ̀sùn òsì gbọ́ payán ó lóun á try ó dẹ̀ bẹ̀rẹ̀ school ó lọ kọ́ Yorùbá bá a ṣe lọ ń kọ́ kíw ló ṣe lọ kọ́ Yorùbá nígbà tó gbọ́ Yorùbá dáadáa tó lè kí ọ̀pẹ̀lẹ̀ tó lè kí ọ̀ṣun ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ ọlọ́mú oòrùn àbọ̀ ọlọ́mú rọ́rọ́ àbọ̀ ọlọ́mú kìíní kan ìgbà tó mọ̀ ọ́ kì wọ́n á ní yes ìwọ tọ́ sí òòṣà bíbọ wọ́n á fi jẹ̀yẹ́ ọ̀ṣun gbà títí bẹ́ẹ̀ kú òun ló ń bọ̀ ọ̀ṣun tó fi kú ọba àṣẹṣe jẹ nìyẹn ọba yé ẹ̀jẹ̀ wọ́n ṣèǹjẹ̀ ah, ah. èdè mọ́ lẹ́nu torí kó láìkì ọ̀ṣun wa ó dẹ̀ lọ kọ́ èdè ọ̀ṣun ẹni fẹ́ bọ̀gún wọn lọ ń bọ̀gún Brazil Yorùbá ló fi ń bọ́ mẹ́ Yorùbá Brazil ṣẹlẹ̀ Yorùbá mọ̀tò wọn fẹ́ bọ Ògún wà lọ kọ́ Yorùbá ni torí owó ọ̀rọ̀ mo rí kí Ògún pé Ògún onírè ọkọ mi olóṣì mọ́lẹ̀ olómi lè fẹ́ jẹ̀wẹ́. oláṣọ lè fi mọ kí mọ bóra ọmọ ta kéèyàn. o gbọ́dọ̀ mọ̀ tọ́lọ́gùn ògbọ́n ìbò so ò lè fi english bọ̀gùn wọn ò bí ẹ dá bí bá ṣe dáa tó wọn ò sì fi èyìnbó kì í fárí kẹ́nìkan á ní iwájú ọpọ́n ọgbọ́ ń fẹ́ sọ òyìnbó ni o ìjọba kan gbọ́ òyìnbó ń bí dáadáa wọ́n gbọ́ òyìnbó dákú iwájú ọpọ́n o the the front of plate you heard. ṣùgbọ́n àyìn gbọ́ ìwò. yes. ẹ̀yìn ọpọ́n o the back of plate you heard. olùmúlọ́tún. ah the cash of the right. olùkọ́ran òsì. and the stubborn of the left. àárín ọpọ́n àta ọ̀run. ah the center of plate of. Uh, eh, center, center of heaven. of heaven yes. ilẹ̀ ògèrè alápò òkà. Ah, the, the slopy land that has bad pockets. Alápòkà. Wicked pockets. Ẹ jọ ṣé tún wẹ̀rin yẹn. Ṣé gbé tukutu ló ń tú? So bẹ́ẹ̀ bá bọ ifá àbí kẹ́ ẹ gbọ́ Yorùbá. Bẹ́ẹ̀ni. Tẹ bá fẹ́ràn fa o, wà lọ kọ́ Yorùbá ni o. Ẹ wá gbèsè làákàyè. Èèyàn lòun Christian kò gbédè Jésù. ẹ gbọ́ mi yé ṣé kò ti ṣe ẹ̀sìn ṣe. ó sì láàánú wà lè jẹ́nà bàbá sí tòun. ẹ gẹ́ẹ̀tì mi ẹ wo tí mo kà á lẹ̀ nà ó ṣé jésù gbóyìnbó ni àbúgbó yorùbá jésù ògbó méjèèjì tó bá ṣẹ̀sìn jésù wà lọ gbé èdè bẹ́ẹ̀rù ó gbọ́dọ̀ fèdè yorùbá sí jésù èèwọ̀ ni torí jésù ò ní gbà á ọlọ́ni. wàkálí lẹ́yìn yẹ̀dínkúlẹ̀ yànnàtà ìlàmàkànà òdànà ònà sọ̀rọ̀. ọlọ́ni àwọn kan sọ pé ẹ̀ ní rọrùn wọ̀ àfi kẹ́ ẹ jẹ́ jù. ìlà máa ń kànà húdà ọ̀nà sọ̀rọ̀. àfi kẹ́ ẹ jẹ́ jù àbí kẹ́ ẹ fàyè yín fún jésù. tìlíkà máa ní yòókù. ọlọ́run ẹ̀ka ẹ̀mọ́ tó fọ́ ni tìlíkà àmọ̀ nìyí ọ̀rọ̀ tẹnu wọn nìyẹn o. kọ́ọ̀lù. ihun tó fẹ́ sọ ló ń sọ o kol. ọlọ́run ní òkè tí wàá fi wọ́n lẹ̀. ha tó bọ̀rẹ̀ ànákó nǹkan tó sọ́dọ̀kì. ọlọ́run ní ẹ̀ ṣe bí wọ́n léèrè pé ẹ mú ẹ̀rí yín wá tó bá yẹ pé olódodo nìyí bring your proof if you are saying the truth. ẹ mẹ́rin wá o tí wọ́n gbé òótọ́ lẹ̀ ń sọ pé tá a bá tẹ̀lé jésù o àní rọrùn ẹ̀rí yín dà ọlọ́run ló challenge everybody àwọn christian ní a ẹ̀rí wà dáadáa náà ẹ̀rí wà dáadáa ẹ̀rí àkọ́kọ́ táwọn christian máa ń sábà lò òun ni johannu orí kẹta ẹsẹ̀ sixteen tó sọ wípé. jésù fún ọ wípé. john chapter three verse sixteen. Nítorí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. For God so loved the world. Èyà. Hmm, Amen. Amen. Ṣẹ̀pá ayé náà pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Ó wá fi ọmọ kan tó bí tí ò lẹ́gbọ̀n tí ò lábúrò tí ò níyè kan tí ò lọ́bà kan ó wá fi fún ayé. kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. ó wá ní condition o condition yẹn ni pé ẹnikẹ́ni tó bá gbà pé jésù ni ọmọ ọlọ́run. kí ó má bàa ṣègbé. ìyẹn nìkan ni ò ní ṣègbé. ṣùgbọ́n kí ó lè ní ìyà ìnípẹ̀kun. á wá jèrè ìjọba ọ̀run. ẹ̀gbọ́n tán wí tán sọ fún yín ni pé ọlọ́run fẹ́ wá. torí pé ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. bẹ́ẹ̀ni. kí ẹnikẹ́ni tí kò bá gbàgbọ́. ẹni tí ò bá gbàgbọ́ pé jésù ni ọmọ ọlọ́run. kí ó lè bá a ṣègbé. ìyẹn máa ṣègbé. kí ó sì má bàa níyà ìnípẹ̀kun. ìtàn sọ nìyẹn o. ẹ wá gbé sí làákàyè ta ló fẹ́ ṣègbé kó nawọ́. kò sí. mo fẹ́ ṣègbé nawọ́. bóyá ẹ̀mọ́ tán pèlégbè ẹ jẹ́ sọ tán pèlégbè fún yín. ṣe ègbé ni kéèyàn lé kó má bà á kéèyàn wá kó má rí i kọ́mọ ẹ̀ náà tó wá tòṣì wọ́n má lọ ṣègbè ṣòro dáa kéèyàn sọ pé kò ní dáa fún ẹ ju gbogbo wàá ṣègbè lọ wọ́n máa parun ní túmọ̀ ẹ̀ parun nìyẹn tirantiran wọ́n máa ya ṣègbè o àmín kò sẹ́ni fẹ́ ṣègbè àbí lẹ́ẹ̀ṣẹ̀ náwó bọ̀tá ló wá gbàgbọ́ pé ọlọ́run bí jésù kò náwó. pé ọlọ́run ló bí jésù. I believe God has begotten Jesus. Raise up your hand. ìyẹn náà tún sí. kò síbi náà. o sì gbọdọ̀ fọ́ọ̀mù. bóyá ẹ̀gbọ́n tán wí bá a tó jọ́ ti sìn ká tó sọ pé. torí pé ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣe fún ni. tí ó fi ọmọ tó bí fún wa. kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. ẹni tí ò ní ṣègbè inú yín lẹ́ni tó bá gbà pé ọlọ́run ló bí jésù. kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní yè àìnípẹ̀kun. gbogbo àwa tá a gbàgbọ́. kí ẹ lè bá a ṣègbé. a máa ṣègbé. kí ẹ má bàa ní yè àìnípẹ̀kun. a sì ní rọrùn wọ̀. ọbàtán méjì. lọ́jọ́ christian tó wà láyé àtàwọn tàná àtàwọn tèní gbogbo músìmù pátá ẹ̀ ní rọrùn wọ̀. ẹ máa ṣègbé ẹ sì ní rọrùn wọ̀. ọbàtán two ìgbàgbọ́ christian lórí wa nìyẹn o ìtumọ̀ john three sixteen nìyẹn o ẹ máa ṣègbé o ni wàhálà wọn ṣe pọ̀ lórí wa gan christian yẹn preach fún christian yẹn ẹgbẹ́ ẹ̀ muslim ní first target wọn tó hàn pé ọmọ ìgbé làwọn eléyìí wọn ò dẹ̀ fẹ́ ká ṣègbé wọ́n try fún wa gan pé tí àwọn náà ti di kò yẹ sí tó di wa létí. Quran chapter one one verse three. Lam yalidi wa lam yu'ladi. Ọlọ́lé mi ò bímọ o, ẹnìkan ò sì bí èmi lọ. Lam yalidi wa lam yu'ladi. Ọlọ́lé mi ò bímọ ẹnìkan ò bí mi. Áyà tó bá yé wa yẹ̀rè tá à ṣe gbàgbọ́ wípé Ọlọ́run ló bí Jésù. Tí wàhálà ti wá ọgán nìyẹn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì táwọn christian máa ń lò pé sẹ́ tẹ́ ẹ̀ bá ṣe ti jésù iná lẹ́ máa wọ̀ gbogbo orun kíkí yẹn ìwé sáà ara yín ni. òun ni John chapter fourteen verse six tó sọ wípé. jésù ìfún wa wípé. kí wọ́n máa gbé. èmi ni ọ̀nà. ẹ mọ tó bí ọ̀rọ̀ yẹn jésù ń pa òwe ni láti verse one lọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀. jésù ìfún wa wípé jésù ìfún wa wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. do not be troubled. ẹ gba ọlọ́run gbọ́. believe in God. ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú. and believe in me torí also. Nínú, torí nínú ilé bàbá mi. for in my father's house. ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. There are so many mansions. Ìbá má ṣe bẹ́ẹ̀ ni. If it were not. Èmi ìbá ti sọ fún yín. I wouldn't have said it was. Ṣùgbọ́n. But. Èmi ń lọ. I'm going. Láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. To prepare a place for you. Tí mo bá sì pèsè àyè náà sílẹ̀ tán. So when I prepare the place. Èmi ò padà wá. I'll be back. Láti kó yín lọ sọ́ọ̀dẹ̀ mi tó ká mi. To take you unto myself. Wípé níbi tí èmi gbé wà. But where I am. Kí ẹ̀yin kí o lè wà níbẹ̀ pẹ̀lú. You be there also. Jésù ni mò ń lọ màá wá kó yín lọ síbi tí n bá wà kẹlẹ wà níbẹ̀ pẹ̀lú jésù wá sọ̀rọ̀ yẹn ń jọ yẹn ó wá yà ọmọ lẹ́nu pé àgbo ló ń lọ tó máa fa pẹ̀rẹ̀ kó wa lọ ẹnìkan á bi jésù léèrè tẹ̀síwájú. kí ẹ̀yin kí ó sì lè wà níbẹ̀ pẹ̀lú ẹ̀yin sì mọ ibi tí èmi gbé ń lọ. jésù wá ní à ẹ mọ mi tí mò ń lọ. ẹ sì mọ ọ̀nà náà. ẹ dẹ̀ mọ ọ̀nà yẹn tó débẹ̀. tọ́mọ̀sì sì wí fún jésù ah, wípé. ìkọ́nà ọmọ tọ́mọ̀sì tọ́mọ̀sì wa ni a. olúwa. ọ̀gá. a kò mọ ibi tí wọ́n ń gbé lọ. ibi tẹ́ ń sọ yóò yé wa o. a ti ṣe mọ̀nà náà. ibi tẹ́ ń lọ àmọ́ o. nígbà náà bó la ṣe mọ ọ̀nà náà. ni jésù wí fún ọ wípé. jésù wá fún ọ lésì wípé. èmi ni ọ̀nà. tá a èmi ni tó lọ sí ìyà ìníkẹ̀kun èmi ni tẹ́ ẹ̀ fi ní wọná èmi ni o èmi ni èmi ni ọ̀nà. kẹ́nìkan wá lọ máa kírun. àti òtítọ́. kẹ́nìkan máa lọ gbààwẹ̀. àti iye. tó máa lọ yan zàkà. ẹnìkẹ́ni. tó máa lọ sanwó mọ́kà kọ́lọ́ ọmọ ọlọ́lẹ́ yọ kan sí ọ̀dọ̀ bàbá. jésù ní èmi ní ọ̀nà tó níjọba ọ̀run. bẹ́ẹ̀ni. ṣàrínsì ọ̀nà tẹ́tọ̀ níjọba jésù ni ọba tán ẹ̀rí kírísítẹ́nì yẹn o hmm. ó ní èmi ni ọ̀nà àti òtítọ́ àti òtítọ́ àti ìyè ẹnikẹ́ni ẹnikẹ́ni kò lè wá sí ọ̀dọ̀ bàbá kò lè déjọba ọ̀run bí kò sí nípasẹ̀ mi ayíjà tẹ̀lé mi jésù o. kí ló ń dààmú ara rẹ fún bí ọkọ ti tẹ̀lé jésù lọ́wọ́ kan. irun kíkí ẹ̀yàn wíṣítàmù ara ẹni o èmi yé mi yá tẹ̀lé jésù lọ. gbogbo àwẹ̀ tó ń gbà òun èsì àwọn ara ẹni o tètè tẹ̀lé jésù lọ o. bẹ́ẹ̀ni o ní kíá. mo ti mọ ọ̀nà iye yìí ná. rárá kò yí padà jésù lọ́nà iye náà tó lọ sílé ògo. mo gbogbo orin rí <laughs> àbọ̀ àkọlé tí yẹn rí pé mo ti mọ̀ ọ̀nà iye yìí ná rárá kò yí padà jésù lọ́nà ìyènà tó lọ sílé ògo. tó lọ sílé ògo wọ́n lọ ń kírun. wọ́n ń kírun. ń wé sáàmù ara yín lẹ́ẹ̀mọ́ lójúmọ́. ayanga rẹ. àbí kí ọkùnrin one point five million lọ sí àjì one point five million torí pé kí ni torí ìjọsìn náà ni. wọ́n lè má wé sáàmù ara yín mọ́ o. Jésù ní èmi ní ọ̀nà. Ẹ̀rí wọn rèé o. Àti òtítọ́ àti ìyè. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rí ni ẹ̀jẹ̀ Jésù. Hmm. Ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀. Wọ́n ní ìwọ ló kú. Èmi lè ìwọ ló jìyà nítorí ẹ̀ṣẹ̀ mi o. Pàṣán lára rẹ̀ o kò máa níye o o ṣeun jésù o ṣeun. wọ́n ní ikú oró tí ń bá kú ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ jésù olúwa ó máa ṣe o torí mi ló ṣe jẹ àwọn. wọ́n ní ìgbàlà ọ̀fẹ́ la mú wá. la mú wá o tí jésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe ní Kàfàrí. ìgbàlà ọ̀fẹ́ la mú wá o ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́. wọ́n ní gbàǹjo. gbàgbèdé gbàǹjo mo ti gbèdé lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ nígbàlà. Bàǹjẹ́ mo tún gbé dé. Wọ́n ní ó bá kọlọ̀ mímọ́. Kéré kéké. Ó bá kọlọ̀ mímọ́. Kéré jìjìjì. Ẹ̀jẹ̀ Jésù ọmọ Mẹ́rí. Ó bá ọ̀dọ́ mi mọ́. Adékọ́ni there is power mighty in the blood in the blood there is power mighty. In the blood, in the blood, there is power mighty. In the blood of Jesus Christ, There is power mighty in the blood. Amen. Ọmọ ya mi Yorùbá, a ní agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ agbára ń bẹ. nínú ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀ àmín. ẹ̀rí kẹta nìyẹn o ẹlòmíà ni ó ti tó fún mi ó ti tó fún mi ẹ̀jẹ̀ jésù ọmọ mi rí ó ti tó fún mi. ẹ̀rí kẹta nìyẹn o kò ju mẹ́ta yẹn náà lọ o kò ju mẹ́ta yẹn lọ in tó bí kẹta yẹn Romans chapter ten verses five and six tó sọ wípé. Paul fún ọ wípé. Paul sọ pé. gbé bí wọ́n bá jẹ́wọ́ ní ẹnu rẹ. if you can confess with your mouth. pé Jésù ni Olúwa that Jesus is Lord. tí o sì gbàgbọ́ nínú ọkàn rẹ pé a jí dìde kúrò nínú òkú. and you know that daily. that he has died for your sin. a ó gbà ọ́ là. you shall be saved. ni onídìrú ni onídìí àwẹ̀ ni zaka onídìí mọ́kà kò gbàgbọ́ pé Jesus, kú fẹ́ ṣe o free. torí ní Hebrew chapter nine verse twenty two jẹ́ kó yà wípé. nítorí ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo ni a ti fi ẹ̀jẹ̀ wọ̀nì gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. bẹ́ẹ̀ni. àti láì sí ìtàjẹ̀ sílẹ̀. tá a bá tí ì ta ẹ̀jẹ̀ lẹ̀. kò sí ìdáríjì fún ẹ̀ṣẹ̀. ọlọ́run kì í dáríjì yàn. wọ́n lọ ń kírun ọ́sàfihàn gàgà iná ọ́sàfihàn ọ́sàfihàn ọ́sàfihàn láti tẹ̀jẹ̀ lẹ̀ ọlọ́run á dáríjì ẹ̀. tàfúrù láì lè ó tán láì jẹ́. wọ́n wulẹ̀ sí tàǹgàfúrù láì kankan lan yadkhulal jannata illa man kana hudan aw nasara. tilka amaniyuhum kul atbari anakum in kuntum sadiqin. ọlọ́run ni wọ́n sọ pé ànírọ̀rùn wọ̀ àbí ká jẹ́ jù àbí ká tẹ̀lé jésù ọlọ́run tẹnu wọn nìyẹn ẹni kan mú ẹ̀rí wọn tó gbòòtọ́ náà ń sọ ẹ̀rí wọn rèé o ṣé wàá rí àwọn ẹ̀rí yẹn màá máa tírìtì ẹlẹ́yọ kankan. àyẹ̀wò. ṣé bẹ́ẹ̀ ló ń ṣe rí ṣá. ṣé lóòótọ́ lọ́lọ́run bímọ ṣá. ṣé lóòótọ́ ni pé tá àgbà gbàgbọ́ pọ́nà ló bí Jésù ànírọ́rùn wọ̀ á tírìtì yẹn. ṣé lóòótọ́ ni pé Jésù ní ọ̀nà òtítọ́ àti iyè ṣóòótọ́ ni ṣóòótọ́ sì ni pé tá a bá gbàgbọ́ pé jésù kú fẹ́ẹ́ ṣe ẹ̀wà kò sọ́run àwọn tá a máa tírìtì nìyẹn fọjọ́ mẹ́ẹ̀ta o. a máa yẹ wò. a yẹ wò lẹ́yọ kankan torí pé àtakò wà láàrin báíbù àti quran lórí ọ̀rọ̀ ọmọ yẹn báíbù lọ́lọ́ ń bímọ kùránì ní no èmi ò bímọ bó la ṣe á ṣe bó la ṣe yanjú ẹ. bóyá ká bẹ̀rẹ̀ ń bi yíyún. mìíràn láti bẹ̀rẹ̀ náà ṣọlọ́n bímọ ṣá tó mọ́ tí orin kan táwọn kristian máa ń kọ wọ́n ní ọmọ bàbá lèmi ó ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù ṣe bí bàbá mi ló nílẹ̀ kí n máa rìn kí n máa yan falala. wúlí àbáyé ló wà náà. <laughs> mo sọ bẹ́ẹ̀ wọn. àní ṣé lóòótọ́ ni pé ló ń bímọ. mo sọ bẹ́ẹ̀ wájú bàbá Buhari ọlọ́tọ̀ ọgbélé rẹ lọ lóyún. oṣù ọ̀wà. àbí kan wú. àní ṣé lóòótọ́ ni pé Ọlọ́run bímọ. ẹ jẹ́ kó bá rí ìbéèrè kan ná ìbéèrè tó bá láàkàyè mu díẹ̀ bí o tiẹ̀ ní ìjó ṣeé ṣe kí ohun tí a kò rí kó bí ohun tá a máa rí. tọ́ analogy kan nu. ẹ gbọ́ mi yé ṣé a lè rí atẹ́gùn ta ló mọ atẹ́gùn tọ̀ ìbéèrè ni o ẹ tiẹ̀ dúró ta ló èṣù gan-an. àwa lè rí iṣó. ẹ ṣá ta ló èṣù ta ló èṣù. òkúta dúdú ṣá lè rí èṣù ṣá ṣáà òkúta wèé ta fi ń lọ ta náà pèlè èṣù yẹn lè yorùbá gọ̀ díẹ̀ àwọn àlọ́ gbé ọlọ ta fi ń lọ ta ọlọ ta ń lọ ata wọn àlọ́ fọmọ ọlọ sórí ẹ̀ wọ́n ní èṣù rẹ̀. dábàá deposi deposi deposi tí ò rí ìtọ́jú ọlọ tí àwọn òyìnbó carve tí wọ́n yọ ọ́nú àpáta tán gbélé. àbí tán fi sìmẹ́ǹtì ṣe. ee eh, tán fi sìmẹ́ǹtì yẹn yẹn máa ń fọ yẹn máa ń mú kùn ìwọ náà wọ́n ti ń lò yẹn náà ọ̀hún lè lò yẹn ah. àwa la fi sìmẹ́ǹtì yẹn apáta ni. ẹ̀yin mọ́mọ́ yín máa ń ṣe ní ogun yẹn àbí. ìwọ ló mọ ọgbọ́n bọ́ọ̀lù yín tá à ń bá bọ̀ jàre wọ́n bọ́ọ̀lù wọn ni ló ṣe mọ́ ń pa ni mọ́ ń pa. kí láyé lò ní pé ṣé òkúta ni èṣù èṣù ò ṣe é rìn náà tá lọ́mọ èṣù meanwhile jésù ní èṣù náà bímọ o nínú john verse john verse fifty nine jésù kan jésù ìfún wa wípé tí èṣù bàbá yín òun ni ẹ̀yin ń ṣe. èṣù ni bàbá yín ṣéṣù bímọ ṣéṣù bímọ èṣù lè bímọ náà ó dàbí ijọ́ kan pope kan lọ kí àáfàá kan lé sorry bishop bishop ní ilẹ̀ haúsá ní Kano àfáà wa sọ pé à ah, welcome sir how are you how is the family how are the children and your wife ojú bíṣọ̀bù wa padà inú bí olùwárígá ẹ sà kí ló ń bí inú sà oníṣẹ́yìn wọn pé bíṣọ̀bù gbọ́dọ̀ bímọ láyé ni ah, ah. ni mo ṣe bínú mo ṣe máa bímọ ọmọ kọ́ ọmọ ni nínú wọn sọ pé a nígbà ta ló bí jésù ó ọlọ́run ni so inú wa ń dùn pé o pọ ọlọ́run mọ́ ọmọ mọ́ ọlọ́run inú wa ń bí e pé àwa pe ọmọ mọ́ ìwọ èèyàn lásán lásán ṣé nǹkan ló bí wọ̀ ṣé tí ò yá ayé ni pé ihun tá a lè rí kò lè bí ihun tá a máa rí láéláé ọlọ́run ò ṣe é rí lọ́dọ̀ tiwa nìyẹn náà anyway akínmọ́tì ẹ̀ ń sọ ṣèbí kuranu sọ pé àlè rán lọ́hùn nínú Quran chapter six verse one oh three tó sọ wípé. láti dìríkì ọ̀la àbẹ̀sọ́. ọlọ́run kò sí ojú tó lè rí èmi ọlọ́run. wàhùwà yudiriku la abẹ́sọ́rì wàhùwà láti ìfọ̀lọ́kọ̀ bí. ṣùgbọ́n èmi ọlọ́run ni mo rí gbogbo ojú sọ ọlọ́run tiwọn ò lè bímọ torí à lè rí i mo kàn á ń jábọ́ kọjá sáìsì ara mi ni mo rò kẹ́ torí pé nínú bíbélì ọlọ́run ṣe é rí ìyẹn ló ń yà mí lẹ́nu díẹ̀ bọ́n tó yà mí lẹ́nu ni pé nínú ìwé Exodus thirty three verse twenty òun náà sọ kan tó jọra wọn. olúwa sì wí fún Mósè wípé ìyẹn tó rú mi lójú ẹ hẹ́n. ìwọ kò lè rí ojú mi. Mósè ni mo fẹ́ rí wọ lọ. nítorí kò sí ẹni tí ó rí mi tí sì yè. ẹ mọ tó bí ọ̀rọ̀ yìí àwọn Ísírẹ́lì ọmọ bá Mósè wọn ní Mósè wàá fẹ́ rí Ọlọ́run tá a bá rí Ọlọ́run àní tẹ̀lé ẹ mọ́ ó parọ́ fún wa ni a ṣe máa ṣèyàn tá à ní rí a fẹ́ rí Ọlọ́run wọn lọ bá wọn lọ kógun bá Mósè Mósè ní Ọlọ́run àwọn kàtà tó fi kóòtì mi wéré níwọ̀n o wọn lọ fẹ́ rí ẹ torí Mósè máa ń gbóhùn Ọlọ́run direct Ọlọ́run máa wọrí wọn á rí mi Mósè ní ẹ tí mo náà lè rí ẹ kí ló kàn sí wọn á rí mi sẹ́yìn pé wọ́n wá síbi àpáta yìí pé tí má ti ń bọ̀ láti ọ̀dọ̀ mi mi ti máa dé síre o adé sórí àpáta yìí tó bá ti wá rí mi èmi náà rí yẹn bọ̀kan tó rí mi màá kó rán ìránṣẹ́ kan wá ná tó bá rí tó bá lè dúró rí ìránṣẹ́ yẹn wá rí èmi ọlọ́run inú ọmọ ẹsẹ̀ bá dùn pé a àwọn àfẹ́ ẹ̀rọ ọlọ́run ọlọ́run àfẹ́ ẹ̀rọ òyìṣẹ́ wa a máa rí ìránṣẹ́ sáà direct ni àwọn ọmọ ẹsẹ̀ wa dúró sí àpáta wọ́n wá ń wo àpáta báyìí ọlọ́run kàn rán e, ìmọ́lẹ̀ kékeré tó kéré jù inú mọ́lẹ̀ tó wà lọ́dọ̀ ẹ̀ ó kàn rán sílẹ̀ àpáta ẹ̀ ni wọ́n rí báwọn kàn dákú ni gbìm wọn ò lè dúró wò ọlọ́wà ni Mósè jí àwọn wèrè yìí wá jí wọn ṣẹ́ẹ̀tì lọ́lọ́run á àfẹ́ rí mọ́ ìmọ́lẹ̀ lásán láyé la dákú tọ́ba àwọn ọkọ̀ àmọ́ kú nìyẹn bó ṣe rí nìyẹn ẹ̀ lè rọ́lọ́run o n torí kò sí ẹni tí ń rí mi tí sì í yé. ẹ lórí mi kẹ́ ẹ dúró wò ó. Hmm, ẹni wò tán. ṣàgbó bá Kùránì lọ but unfortunately mi wọ́n bí Mósè ṣe ṣe bó e ṣe ó ṣe ọlọ́run sáàfù gan gidi ni o torí ẹ lè gbàgbọ́ Mósè padà wàá rí ọlọ́run yẹn ọlọ́run tún wá ṣe lálejò ó kó minerals jáde ó dalẹ̀ rú fáwọn boys ó yà mí lẹ́nu gan bá a ṣe Exodus chapter twenty four Exodus twenty four láti verses nine to eleven ẹgbọ́n tó ṣẹlẹ̀. nígbà náà. kódà kò wá ṣe Mósè nìkan ó kérò lẹ́yìn ni. nígbà náà. nígbà náà. ni Mósè. ni Mósè. àti Árónì. Árónì. àti Nadabu. Nadabu. àti Abihu. Abihu. àti àádọ́rin nínú àwọn àgbààgbà ilé Ísírẹ́lì gun òkè lọ. wọ́n jẹ́ seventy four lọ́ bá gun òkè lọ. wọ́n sì rí ọlọ́run ísírẹ́lì. lọ́ bá rí ọlọ́run tó lọ́ọ̀rẹ́ rí mi kẹ́ ẹ yè wọ́n rí bá. bí iṣẹ́ òkúta sáfírè ó wà ní abẹ́ ẹsẹ̀ rẹ̀. ọlọ́run gba tẹ́gùn jọ́nà ọlọ́run ní faranda. ó ga o. ẹ̀ǹkùlé ọlọ́run jókòó sí. ṣé àwọn tí wọ́n bá gbàgílé wọlé gate márùn-ún níjẹ́ ọlọ́run wọ́n wá gbẹ̀yìn ilé wọlé. wọ́n fò fẹ́ yìí. wọ́n ṣe kálọ̀ mọ́ mi tó ti ń gba atẹ́gùn nìyẹn bí í ṣe òkúta sáfírè ó sì wà ní abẹ́ ẹsẹ̀ rẹ̀. ọlọ́run jẹ́ńgẹ́ ó jókòó sórí àga kan. ó sì dàbí ìrísí ó gbẹ́sẹ̀ lórí àpáta. ó sì dàbí ìrísí ọ̀run ní ìmọ́tótó rẹ̀. ibi tó lọ́n jókòó sí ó mọ́lẹ̀ gan-an. kò sì na ọwọ́ rẹ̀ lé àwọn ọmọ ọlọ́lá Ísírẹ́lì. bọ́n ṣe ń wo ọlọ́run báyìí ọlọ́run ò bínú o. Hmm. ó ní ẹ wò o. ẹ wò mí dáa. mo lẹ́ẹ̀ lè rí mi tẹ́lẹ̀ tí wàá rí mi ń sìn èmi lè opportunity o. kò sì nawọ́ rẹ̀ lé àwọn ọmọ ọlọ́lá Ísírẹ́lì. ọlọ́run ò bínú rárá. Hmm wọ́n sì rí ọlọ́run. ọlọ́run màláìka wẹ́lẹ́ wà wọ́n lálejò ẹ kó nǹkan wọlé ẹ ṣí nǹkan wọlé bọ́ iṣí gúdà wọlé nìyẹn. wọ́n sì jẹ wọ́n bá jẹ wọ́n sì mú pọ̀ pẹ̀lú rẹ̀. ọjọ́ ṣe patí ni lẹ́ẹ̀ bá ká so kò wá lè yà mí lẹ́nu tọ́lọ́n bímọ nínú bíbélì torí pé ihun tí wọ́n lè rí lọ lọ́hùn tí wọ́n lè rí ọmọ ẹ̀ náà ẹ gẹ́ẹ̀sì mi Quran tó ní lámúyèlì jí. lámúyèlì jí wàlámúyòládì. ó yẹ ṣọ́ọ̀pù ọ̀gàn ògbé gbarú ẹ̀kọ́. lámúyèlì jí wàlámúyòládì. mo ṣòwe Christian kan ò ní gbà wọ́pọ̀ lọ́nà láéláé mo mọ̀ pé òní gbarú ẹ̀gbọ̀ pọ́lọ́ ń ṣe rí mi ò mọ̀ pé òní gbarú ẹ̀gbọ̀ wọ́n gbarú ẹ̀gbọ̀ òun ṣe Christian mọ́ nìyẹn àárọ̀ lọ ní fètèètè òun náà ti ṣe pàṣẹ fáwọn boys gbàtó tiẹ̀ bí kan nínú bíbélì ọlọ́run lẹ́lẹ̀ ní mi kẹyì irú ọlọ́run lẹ́ ń sọ yẹn náà nínú genesis thirty two verse thirty ẹgbọ́n sí náà wí. ó sì kú jacob nìkan jacob sì pe orúkọ bẹ̀ ní jacob pe orúkọ bẹ̀ ní penieli. bẹ́ẹ̀ni ó wí pé ó sọ pé nítorí nítorí mo rí ọlọ́run mo rí ọlọ́run ní ojúkojú mo rí ní face to face a sì dá ẹ̀mí mi sí ní òde kú ọ̀bì mo gbẹ̀yìn ọlọ́run wọlé ṣé báyìí ìwé tó fọ́nì gan ni ó fọ́nì ó máa gbé wá gbé sójà aláìmọ́lẹ̀ yìí kò ṣe gbọ́kànlé tó bẹ́ẹ̀ gẹ̀ẹ́ náà bó lọ ni pé ṣọ́nà lè bímọ ṣá ọlọ́wọ́n aṣàyẹ̀kọ̀ fún Muhammadu sallallahu alayhi wa sallam ṣe é Quran ìwé tó pé ni o ìwé tó pé ìwé tó ṣàprápra ìwé tó yẹ kí ni tó ṣàprápra ìwé tí ó ṣe ṣàkúṣàkù ẹ̀wọ̀n ṣàkúṣàkù àwọn ọjọ́ wèrè yẹn èyí mọ̀ <laughs> wọ́n náà máa ń play Africa Magic Yorùbá ọ̀sán yìí mo wo dáadáa ọ̀sán yìí nìkan mo wo dáadáa. ẹ mọ̀ wò lè fi hàn wá ẹ wá ṣàkúṣàkù ẹ já lọ wò fúnra wa ẹ má wọ̀ ni. lọ wò <laughs> àwọn ọjọ́ wèrè kò sí jógi láyé mọ̀ wà láìwò jógi láyé mọ̀ mú kó wá ṣe ń táyé ń jòrè iná fọ̀ sókè ló ń dara rẹ̀ láàmú ilé adé lọ́sẹ̀ àbí kí ló sì tó ń bá ká yìí. <laughs> wọ́n ní gbẹ́sẹ̀ náà wọ́n á ń pè yín gbẹ́sẹ̀ nìyẹn mi ò wọ́n ní sọ fún yín. ẹ̀yin náà lẹ́mọ̀ gbé ẹjọ́ ìwé ń tèmi. mo ní ṣó pọ́síbù kọ́lọ̀ ń bímọ. ìbéèrè ni o ọlọ́wọ́ aṣọ fún Muhammadu. sallallahu alayhi wa sallam. inú sọ́dọ̀ káf Quran 18 verse one to three tọ́lọ́run sọ pé. alhamdulillahi alladhi ansala ala abudi likitaba. bẹ́ẹ̀ni. walam yaj'al lahu iwaja. ọlọ́run pẹ̀lú fẹ́mi ọlọ́run ọba tó gbẹ́rù sí kankan àtúnjẹ́ mọ́. alhamdulillahi alladhi. أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. ọlọ́run ní mo mọ́mọ́rù kalẹ̀ pẹ̀lú ìwé kan ìyẹn Quran tí ò ní àtakò ẹyọ kan nínú. gbogbo ìwé tó wà láyé kò free from contradiction Bible gan wà left out. Kùránì nìkan níwé tí ò ní àtakò ẹyọ kan nínú toró bá àná mu ó bá òní mu ó sì bá ọ̀la náà mu. wàlá mi yẹ jẹ aláhùn ìwàjà. ìwé tí ò ní kọ́nu kọ́ nínú. wàlá mi yẹ jẹ aláhùn ìwàjà. níta fẹ́ ló ń bẹ̀rẹ̀ o kọ́yì máa lè yí sírọ̀ bá aṣọ ìṣe dídá mi làdí ní ìrù. yálọ́jú á fi kìlọ̀ fún gbogbo kò ní gbọ́ kò ní gbà pé tó bá kú bẹ́ẹ̀ ìyà ń bẹ fún ẹ lọ́dọ̀ ọlọ́run. wà ìbàṣírẹ̀ mìíràn lẹ́bí iná yàmẹ́lú náà sọ́ọ̀lá. wọ́n ẹ̀ máa fún alẹ́ òdùnnú. ànàlàwọ̀ àṣírà hasana. tó máa fún alẹ́ òdùnnú pé tá a bá gbọ́ tá a bá gbà oore ń bẹ fún aláyé àtọ̀run. máa pè sí àbàdàn. ẹ̀sùn tí ò lópin bẹ fún mi àti ẹ. wàyò ń síra lẹ́bí iná kọ́ọ̀lì ọ̀tàkọ́sán wà wàlẹ̀dàn. ọlọ́ni ká kìlọ̀ fún gbogbo ẹ tó sọ gbọ́dọ̀ fẹ́ nìkan ṣe ọmọ. àyùnzírọ̀ lẹ́bí na kọ́lù tàhásàlọ́hù wàlàdà. ká fáwọn christian tó ń pe jésù lọ́mọ ọlọ́run ká kìlọ̀ fún yín o. mẹ́lá kan bí i mi min ilimi. ọlọ́láwọn tó ń sọ bẹ́ẹ̀ wọn ò ní mọ̀ ń pa ẹ̀ o. mẹ́lá gọ́m̀bì min ilimi. ẹ jọ kọ́nà tẹ̀ tó là kanlẹ̀ inú ẹ̀gbìn sí làákà yìí. ṣó pọ́síbù kí ewúrẹ́ bí màálù. wọ́n béèrè ní o. ìjọ ṣeé ṣe ká gbin àlùbọ́sà ká lè máa wú ẹ̀fọ́ lórí ẹ̀ ibi yóò bá gbogbo wa tààrà ńlá aka yìí ẹ̀sìn ṣe máa sọ wá di dìdìrìn ẹ̀sìn ṣe máa sọ wá di ọ̀dẹ̀ tá à ní mọ tá ọlọ́run tí ò ṣe é rí ló máa bí ohun tá a máa rí ìbíkúbínú ẹ mọ tí ò yá àwọn christian láàyè yẹn àyà báìbù kan náà gbọ́yé àyà ẹ̀ ọ̀rọ̀ báìbù kan náà gbọ́yé nínú Genesis chapter one verse twenty-six tó sọ pé. olúwa sì wí pé. ọlọ́run sọ pé. ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa. ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa. gẹ́gẹ́ bí ìrísí wa. gẹ́gẹ́ bí ìrísí wa. wọ́n ní a èèyàn ọlọ́run náà ó ní ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa bá a ṣe lójú méjì tá a lẹ́nu kan tá a létí méjì tá a lọ́gọ̀ọ́. káwọn náà níbẹ̀ tá a lẹ́sẹ̀ méjì. táwọn náà ní bẹ́ẹ̀. táwọn náà ní bẹ́ẹ̀. orí ọlọ́run gbọ́dọ̀ pọ̀ o. ó gbọ́dọ̀ pọ̀. torí orí bíi bẹ́ẹ̀ ń jí. àmọye orí àmọye orí orí bíi gálọ́ọ̀hìn báyìí. pàrórí mi aṣọ ẹ̀. ìwárò pa ẹ̀ dí tiẹ̀ ni. orí mi àṣẹ ṣàbàgọ́ sẹ́yìn ìmí kò ju àsálà báyìí lọ kókó ni kò sí fìlà tó máa worí ah, ẹ máa jábọ̀ yìí àmọye orí kẹ̀dẹ̀ rèé ẹ máa fa fìlà ni mi ò mọ o eh, head boy a ní kan ládùúgbò wa head boy ni orí ẹ̀ tó yìí head boy ni máa ń pè <laughs> é orí <laughs> rèé bó o lọ ní kí a dá ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí nìyẹn o Quran ló wá ń ṣàlàyé tọ́lọ́ mí ní bẹ̀ yẹn fún Muhammadu sallallahu alayhi wa sallam. inú Suratu Imran Quran three verse six ọlọ́run ṣe wàá ṣàlàyé ẹ̀. Quran chapter three verse six. ìfẹ́ ko kàn yóò bá kan lè gbọ́n tó lọ́n Quran three verse six ẹgbọ́n tó lọ́n Quran three verse six ntọ́lọ́ mí ni gangan gangan inú Quran ló wà ọlọ́run láwòrán ara ẹ̀ ọlọ́run náà lórí kan ó lọ́pọlọ ó máa ń sùn ó máa ń jí. níjọ́ èèyàn nìyẹn náà. náà. ẹ́ ẹ máa gbọ́ o. ó ní ẹni tí ó dá yín. ọlọ́run lè mo dá yín. sínú àpòlùkù bí ó ti fẹ́. sínú àpò ìyá yín bí mo ti fẹ́. kò sí ọlọ́run mìíràn àyàfi òun. ẹ̀gbọ́n tó wí bí mo ṣe fẹ́ kẹ́rì mo ṣe dá yín kò ṣe bí mi ṣe rí. Huwa alladhi yusawwirukum fil arhami. Ìmú dáí bí mo ṣe fẹ́ ni mo fẹ́ kẹ́ ẹ lórí kan. Hmm dáńdọ́lù jọ̀nù ebó ọlọ́run ni ṣáná àná ni ọlọ́run dá wa láwòrán ara ẹ̀ tọ̀ tọ́lù jọ̀nù mi lórí mẹ́jọ ó lápá mẹ́fà ṣé àwọn ọmọ tó máa ń lẹ̀pọ̀ yẹn àwọn àlùjọ̀nù ni wọ́n o torí wọ́n máa lẹ̀pọ̀ ẹ̀mí àlórí méjì ara kan pátá àlùjọ̀nù nìyẹn èmi lè lójú kan lágbárí báyìí kó lójú kan bíi kó lójú kan láàrin orí bó ṣe ń wòkè. Okay awọ kan awọ èèyàn awọ ojú àjọ̀nú nìyẹn ẹni tí ò bá dẹ̀ wọ ojú ò lè rí wọn tó wò sí tó lè dá lára àjọ̀nú nìyẹn ṣọlọ́n náà dá ọlọ́wọ́ ara tiẹ̀ ṣáwọn ògùn fi á ní ọlọ́run dá àwọn ògùn ara ẹ̀ fi lọ́lọ́run náà ìbéèrè ni nàá ọ̀rọ̀ ẹni kọ́ ìbéèrè ni. ọlọ́ni mo dá yín sínú ìyá yín bí mo ti fẹ́. gẹ́gẹ́ bí ó ti fẹ́. ọ̀kẹ́ jáwé síláàkà yìí ẹ̀yin obìnrin kí lè máa sọ ọlọ́dẹ yìí láwọn rárá sóbìnrin lọ́lọ́run. tọ́. àbí ó yàjọ kí ayé obìnrin ni ẹ̀ náà. àṣàkẹ́. àṣàkẹ́ ọ̀run obìnrin ni ṣùgbọ́n oríkì obìnrin nìyẹn wọ́n máa ní àjọkẹ́ ọlọ́dẹ ìjọba àjọkẹ́ ayé ó lè tún jẹ́ àṣàkẹ́ ọ̀run obìnrin tíraka yẹn bá gbé e ọlọ́wọ́ ajé obìnrin ọ̀rọ̀ wèrè ọlọ́run ni mo dá yín bí mo ti fẹ́ ni mo fẹ́ kóbìnrin yàtọ̀ sọ́kùnrin mo fẹ́ kẹ́yìn máa ní kinní kẹ́tún ní kinní kóbìnrin ní tiẹ̀ flat flat kíkan lè ṣiṣẹ́ fún kan gbọ́n mi yé bọ́lá máa fi fẹ́ ìkan sọ́dọ̀ ẹnìkan méjèèjì sọ́dọ̀ ẹnìkan kì í ṣe èèyàn. ti di nǹkan mi nù. tiẹ̀ di mẹ́ta torí mẹ́ta ló gbọ́dọ̀ jẹ́ ánìkan gbọ́ọ̀rọ̀ ánìkan pẹlẹbẹ ánìkan dọ̀ọ̀gì nsàlẹ̀. ó yà á. tiẹ̀ bá bá a. ta ni ó fẹ́ rú ẹ̀. láéláé. wọn á lọkọ tó fẹ́ fẹ́ wọn á lọ́yàn gbá àyà rẹpẹtẹ á wọn lọ gbé ṣé ò sí. ta lọ kọ́nú ẹ̀mí yé ìdáyàwó. kò yé yan tó yẹ kí n máa gbọ́n mi ara yín mu ni sọ́wọ́n lọ ni pé ọlọ́run dá bó ṣe fẹ́ ni kò ń ṣàwòrán ọlọ́run ni wá àwòrán tó fẹ́ kárí pé mo dá yín náwòrán bí mo ṣe fẹ́ nítumọ̀ gẹ́ńṣẹ́ one verse twenty six yẹn. bẹ́ẹ̀ ni. tó bá lọ ni pé ọlọ́run ká kìlọ̀ fẹ́ẹ̀ni tàgbọ́n lọ́n fẹ́ nìkan ṣe ọmọ. ọ̀yọ̀ǹdìrẹ̀ lẹ́bí ní kálú tàbátà lọ́wọ́ wà ládàá. ọlọ́ni. mẹ́lá kan bìí mi ní àìlèmí. ọlọ́ni ẹ̀yin èèyàn àwọn tó ń sọ bẹ́ẹ̀ wọn ò ní mọ̀ nípa tó ń sọ o. mẹ́lá bìí mi ní àìlèmí. wọn ò ní mọ̀ nípa ẹ̀ wàlá làbá yìí. ọlọ́wọ́ ní àwọn nìkan kọ́ náà ní mò ń pa o. wàlá làbá yìí. àwọn bàbá bàbá wọn dórí bàbá bàbá wọn bàbá bàbá wọn bàbá bàbá bàbá wọn wọn ní mò ń pa ẹ̀. كلمة تخرج من أفواههم. ọlọ́run ní ọ̀rọ̀ tó burú jáì lẹ́nu lẹ́nu yìí o ọ̀rọ̀ tí ò dáa rárá ni kẹ́ ẹ lọ́lọ́run bímọ ó ń bí ọlọ́run nu ẹnitọ́ yín bọ́ lọ́run nu wọ́n náà gbé sílá káyì já gbé sílá sílá káyì bàbá kan bàbá kan agbẹ́gilére ni ó máa ń gbẹ́gilére tó ń pè ní architect àbí wọ́n pè ṣáàtì jẹ́jà bá architect tó máa ń gbẹ́gilére tó máa ń mọ ère ó dẹ̀ ti wá ní ọmọ àmì ó ti fẹ́yàwó for the past ten years kò gbọ́ pa kò gbọ́ po ìyàwó òbí mọ rí ó kàn wò pé jẹ́ ń gbé èrè kan tó jọ mí tó máa jẹ́ kékeré ó wá gbé èrè ọmọ kékeré kan ọmọ yẹn jọ gan ó wá gbé sílẹ̀ ọ̀rẹ́ aláwàdà kan wá kí í jọ kan tó bá rí ọ ó bá rí èrè wa ní a ẹ sì sọ fún wa pẹ́ẹ́ ti bọ́ńkì ẹ ẹ ẹ ẹ sì sọ fún wa pẹ́ ìgbà lẹ́tà ẹ kú ewu ọmọ ọlọ́run ọlọ́run àdá sí ilé àgbà àdógbò ṣọ̀gbọ́n máa wò pé ọ̀rẹ́ mi ṣé kò rẹ̀ kò rẹ̀ mí ọ̀rẹ́ mi a kú ewu ọmọ ètà bíi iná ọmọ ni kí ló máa sọ fún kò ní dáa fún ẹ wọ́n lọ́wọ́ bígi láyé ẹ̀ abigi lọmọ jẹ. ọlọ́run ló máa bí iyẹ̀pẹ̀ abẹ́ ọmọ pé iyẹ̀pẹ̀ ni jésù ni. pé a kò yẹ yín débẹ̀ iyẹ̀pẹ̀ lásán ni jésù bí èmi náà ṣe ló ṣe rí kò yàtọ̀ rárá ní tí ò yẹ yín rè ẹlòmíà ní bíbí jésù ó rújú kò rújú rárá gbèsè ayé rẹ̀ ó rújú gbèsè kí ló rújú ní gbèsè ayé jésù ikú láyé rẹ̀ ó rújú ẹgbà tẹ ẹgbà research kò sí tó rújú ń bẹ̀ rárá normal human life ni jésù lò tó bímọ tó fẹ́ yàwó tó ṣe fàájì kí lè bá ká ẹ̀gbọ́n tó lọ sọ fún anabi yìí. sallallahu alayhi wa sallam. inú suratu imran quran three fifty nine ọlọ́run ní. inna masala Isa inda Allahi ka masala Adama. àpèjúwe jésù ọ̀dọ́ yín ló ti rújú kò rújú lọ́dọ̀ ọlọ́run rárá. ka masala Adama. àpèjúwe jésù wájú èmi ọlọ́run ó dàbí ti ádámọ̀ ni. kọ̀lákọ̀ọ́ mi ń tura bí. ajá ádámọ̀ látara yẹpẹ. ọlọ́láhó kò fàyà kún. kò fàyà kún. kò yàtọ̀ rárá. tọ́wọ́n bá lè fi jésù ádámọ̀ èmi àti jésù kan náà ni wá àti wọn náà. bẹ́ẹ̀ni. bọ̀ kò lè yé wa tí òye wa ni pé báwo la ṣe dá ádámọ̀ báwo ló jọra wọn ẹ̀rù tó lọ sọ àpèjúwe jésù lọ́dún èmi ọlọ́wọ́ dàbí ádámọ̀ ni bọ́ọ̀lù ìjọra wọn ṣé bá ádámọ̀ àmọ́ iyẹ̀pẹ̀ bọ́rọ̀ gidi. àwọn kan nítorí pé pè é lọ́lọ́run. ẹ ìsọkúsọ nìyẹn ẹ ẹ rí mú irọ́ ni irọ́ ni irọ́ ni ẹ rí mú kò jọ rárá ntọ́lọ́ ń sọ rè ọlọ́mọ ádámọ̀ ni bọ́rọ̀ gidi iyẹ̀pẹ̀ lásán ni àmọ́ ó wá sun tó jóná ọlọ́wọ́ á pàṣẹ ẹ̀mí ihun tí Allahu Akbar ṣe rí e ọlọ́run ẹ jẹ́ lọ gbá rìsáàsì o ṣe rí tó fún àpẹẹrẹ ń sìn mo bẹ nǹkan léèrè mo ní kí lorúkọ ẹ oníjàmíù fún àpẹẹrẹ mo ní jàmíù dà oníjàmíù rè mo ní ìgbà àyà jàmíù lélẹ́yìí oníjàmíù rè orí jàmíù rè ẹsẹ̀ jàmíù rè ojú jàmíù rè ara jàmíù jàmíù dà jàmíù ni ọlọ́run tó wà nù mí tí mo fi ń sọ̀rọ̀ ìjọ tí mo bá kú Jamiu ò kì í kú ẹ̀mí Jamiu máa kú lára Jamiu ni àwa kú òkú Jamiu. Jamiu ti tún lọ́nu. ó ti lọ wò nìyẹn. Allah. ẹ gbọ́ mi yé so bọ́lá ṣe dá ẹ̀dá nìyẹn. bọ́yá hmm. ni òye wa ó lọ wá pàṣẹ a ìjẹ́ ádámọ̀ sínú yẹ̀pẹ̀. ntí ọmọ jẹ́ ádámọ̀ yẹn. ntí màá jẹ́ ádámọ̀ ó sọ sínú yẹ̀pẹ̀. gba àmọ́ gbé bí. ah wá dé èèyàn. Hmm. ádámọ̀ wa ń fọ́nbù fúnra ara ẹ̀ bọ́dì lẹ́yìn wẹ̀ rẹ̀ ádámọ̀ láláyé wọ̀ ni ádámọ̀ ṣe rí ọlọ́run ló ń jẹ́ ádámọ̀ lára gbogbo ẹ̀dá tó wà láyé. orúkọ tó ń jẹun. ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe wọ. ìwọ bò. torí iyẹ̀pẹ̀ lásán nìwọ àṣẹ ọlọ́run tó fi ń jẹ́ ló ń jẹ́ lára tiẹ̀ ọlọ́wà ní adé látara yẹ̀pẹ̀ ṣé tí ó fi jọ jésù ni pé àrọ́mọdọ́mọ yẹ̀pẹ̀ ni Màríà bẹ́ẹ̀ni látara yẹ̀pẹ̀ tádámọ̀ jẹ́ ló di Maria. ọlọ́wà fẹ́ àṣẹ àkọ́kọ́ bó ti fẹ́. tá a fẹ́ sínú yẹ̀pẹ̀ bọ́rọ̀ gidi. tó di ádámà. àwa jù sínú yẹ̀pẹ̀ mẹ́rí. yẹ̀pẹ̀ bọ́rọ̀ gidi mi. yẹ̀pẹ̀ mi ó wá bí jésù jáde iyẹ̀pẹ̀ ló bí yẹ̀pẹ̀ ẹ gbọ́ mi yé. bọ̀ ó dàrú máa yé lọ́jọ́. ẹ bọ̀ kò yáyé. ìyá. tọ́lọ́ wọn lè ronú. wọn ní o. wárímọ̀ ló làdí nì. ọgbọ́n ò gbé. ọ̀rọ̀ wèrè. ìmọ̀ ló làdí nì pẹ̀lú ọgbọ́n. bẹ́ẹ̀ ni. àdínì tí ò bá lọ́gbọ́n nù àdínì àgọ̀ ni. sọ́búsọ́bú nìyẹn ṣọlọ ọgbọ́n yọ ọgbọ́n kò nu àdínì ni wọ́n lọ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ bọ́ lọ́nà wọ́n yẹ zakaru. wà á yà dákàrí ọ̀yẹ́lá ọlọ́lá àlùbá. ẹ wá yà dákàrí ọ̀yẹ́lá ọlọ́lá àlùbá. ọlọ́run sí mo àwọn tó máa yé inú yín lẹ́tọ́ máa ń la aká yìí tó lè fọgbọ́n gbé e pé tó lọ́n sọ yìí kí ló mìíràn ẹ fòye gbé. ẹ fòye gbé. ẹ fọgbọ́n yẹ. ó ń gbà láàyè. ẹ yẹ sí ìṣẹ́jú márùn-ún mo bọ̀ subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. atakbi. wọ́n aládùúgbò ìmọ̀lì kí wọ́n alánà ní ọ̀rẹ́ méjì bí mo kí o gba àti ajẹ́ free thinkers àwa tí a jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ mo dẹ̀ kí àwa tá a jẹ́ christian bákan náà pé kí àlàáfíà ọlọ́run kí wọ́n bá o gbàgbé amen. amen. mo kí àwọn mọ́mú wa àwọn àfa wa tí wọ́n wọlé bọ̀ ọlọ́run jàre gbẹ̀sà. àmín. agbára sí bó ti gbà kò ní kàn yín láéláé. àmín. ọba tó ní ẹ máa gbé sìlámù ga lánàá kó tó dé ní ọ̀la náà ọlọ́mọdé àwa yín tì ọ̀làlá hawala wàlá kò wáta. ilà bẹ̀là. ẹ kẹ́mi náà gbọ́wọ́ ẹ ra ẹ kò jọ tírì alhamdulilayi. mo kí mọ́ wa ní àránṣẹ́ olúwa mosque tájọ wa ń kalẹ̀ ní àṣálẹ́ yìí mo kí gbogbo àfáà tó wá ń kalẹ̀ mo lè kẹ́ ìyá wa mo kí àwọn bàbá kan náà mo kí wa ní lálejò mọ́ lágbàlagbà mo káwọn ilé àbá kan náà mo kí wa pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. lánàá ọ̀rọ̀ tá à ń bá bọ̀ la máa tẹ̀síwájú lé lórí. irun tá a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ní bá a ṣe lè gbégbé àlàáfíà láàrin muslim christian àtàwọn ẹlẹ́sìn tó kù láyé mo wá sọ fún wa wípé àwa méjì tá a jọ ní problem láàrin ara wa lẹ́yìn tó jẹ́ muslim àtẹ̀yìn tó jẹ́ christian mo wá sọ pé ìpìlẹ̀ problem wa nípa àjọgbàgbọ́nú ara wa as in christian ò gbàgbọ́nú muhammadu sallallahu alayhi wa sallam. àmú sì ń tọrọ òye náà tó ọmọ kùránì àánú ògbà jésù gbọ́. mo á ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan tá a máa ń sábà sọ pé àti muslim àti christian ọlọ́run kan làjọ ń sìn. àti ń sìn ló yàtọ̀ ọ̀tọ̀. wọ́n ní bá a ṣe ń sìn ló yàtọ̀ máa tó yẹ pé lóòótọ́ ni pé ọlọ́run kan là méjì jọ ń sìn kí ló fà á kí ló lè bí kí lànà ìjọsìn ṣọ̀tọ̀ọ̀tọ̀ mo wá ń bá a bọ̀ lánàá pé gbogbo christian ló gbàgbọ́ pé bí èèyàn bá tẹ̀lé jésù ọ̀run àpáàdì nílé ẹ̀ mo wá mú àyà kan wá tọ́lọ́ ní ẹmú ẹ̀rí yín wá tọ́lọ́ ní àtúrò àná kí kò sọ ní kí. A'udhu billahi minash shaitanir rajim. Nínú Quran chapter two verse one hundred and eleven. Bismillahir rahmanir rahim. Tọ́lọ́ ní wàkálí. ọlọ́run ni àwọn kan sọ pé. lẹ́yìndé kúlẹ̀ jàǹdẹ́tà. ẹ ní rí ọ̀run wọ̀. ilà máa ń kẹ́nà hùdán àwọn ọ̀nà sọ̀rọ̀. àyàfi kẹ́ ẹ jẹ́ jù àbí kẹ́ ẹ fàyè yín fún jésù. tilka amaniyuhum. ọlọ́run ní ọ̀rọ̀ tẹnu wọn nìyẹn. kol. ọlọ́run ní ẹ̀ṣẹ̀ béèrè. látìbọ̀rẹ̀ ànàkùn kuntum sadiqin. ọlọ́run ní ẹbí wọn léèrè. kol látìbọ̀rẹ̀ ànàkùn kuntum sadiqin. ọlọ́run ní ẹbí wọn léèrè. kí lè rí tọ́rí tó fi sọ bẹ́ẹ̀ pé mo ṣe jámúsì mi ní rọrùn wà fún má tẹ̀lé Jésù ṣá mo wá lé ẹ̀rí tí wọ́n ní pé mẹ́ta ni aláàkọ́ ni ká gbàgbọ́ pọ́lọ́ ń bí Jésù pọ́lọ́ ń bímọ wọ́n lẹ́ni tí ò bá gbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀run àpáàdì nílé ẹ̀ ẹ̀ dàn pé gbogbo muslim ayé ìtọ́lọ̀ ń jẹ́ kó yé àwa ni lámúyẹ̀lídí wà lámúyúládí. lámúyẹ̀lídí wà lámúyúládí. nínú Quran chapter one one two verse three. lámúyẹ̀lídí wà lámúyúládí. ọlọ́run lé mi ò bímọ ẹnìkan rẹ̀ bí èmi ọlọ́run sọ ọlọ́run tí muslim ò bímọ christian wa ń sọ pé tẹ́ ẹ̀ bá gbàgbọ́ pọ́lọ́ ń bímọ ẹ̀ wọ̀ fẹ́ máa ṣègbè ó jẹ́ point one tó máa ń lò point two ni pé Jésù ló sọ pé òun lọ́nà òtítọ́ àti ìyè pé kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ Ọlọ́run àfikún tó pàṣẹ Jésù point three ni ọ̀rọ̀ ẹ̀jẹ̀ point one mú wá mú lánàá tí mò ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ pé ṣé lóòótọ́ ni pé Ọlọ́run ló bí Jésù ṣọ́lọ̀ ń bímọ ṣá wọ́n á bèèrè àwọn òbíèrè kan lánàá pé ṣé ohun tí a kò lè rí ṣó lè bí ohun ta lè rí ṣá wọ́n bá lè ṣù bímọ ta lọ́mọ èṣù èṣù bímọ náà bọ̀jẹ́ fúnra rẹ̀ pé àwọn ọlọ́mọ èṣù nínú bíbélì mo kọ̀ fún yín lánàá John fifty nine jésù ní èṣù bàbá yín lè ṣe. tí èṣù bàbá yín ni ẹ̀yin ṣe. èṣù náà bímọ nìyẹn dẹ̀ ń. gbogbo christian ló mọ̀ pé èṣù ò bímọ. nítorí pé wọ́n lọ́mọ èṣù ni pé wọ́n hùwà tí ò dáa. náà ẹ lọ́mọ èṣù. òkè ṣíkàkú gbé lórí pé ọ̀nà péèyàn ṣe ohun tó dáa láàṣẹ pé lọ́mọ ọlọ́run bóyá ká gbé lórí bẹ́ẹ̀ bóyá kúkú jẹ́ slang pé o bá ṣe tó da ọmọ ọlọ́run ni ẹ o but John three sixteen ò gbé bẹ́ẹ̀. nítorí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. ẹ tí yẹn sọ ni pé ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. ó fi ọmọ bíbí kò ń ṣe pé torí pé ó wà tó dáa tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. ẹni ẹ̀gbìn sílẹ̀ aká yìí gbogbo atayókò ìsọmọ ọlọ́run ni gbogbo wa lọ́dọ̀ christian ni o torí ní john chapter one verse eleven and twelve. Eh, iye àwọn tí ó gbà gbọ́ jésù tu àwọn ènìyàn tirẹ̀ wá. àwọn tá a jẹ́ òsì gangan àwọn yẹn kọ jésù. ṣùgbọ́n wọn kò gbà. wọn ò gbà gbọ́ ṣùgbọ́n. ó wá ní ṣùgbọ́n. iye àwọn tí ó gbà á gbọ́. iye àwọn tó bá gbà á gbọ́. àwọn ni ó ti fún ní agbára. àwọn ni ó ti fún ní agbára. láti di ọmọ ọlọ́run. ṣé rí pé yẹn sọ ọlọ́run kọ́ ló bí wa. bọ̀ tó ní gbà gbàgbọ́ nu pé ọlọ́run bí jésù làánà ṣe di ọmọ ọlọ́run. ọlọ́run kọ́ ló bí àwa. mo dá dádì mi mọ̀. mo dẹ̀ dá tiẹ̀ náà mọ̀. bọ̀ tí jésù yẹn wọ́n ní ọlọ́run dídì bí ni ọmọ bíbí ẹni ẹ wo ẹ tún wo àpẹẹrẹ kan sìn nígbà tó ń baptize Jésù nínú Matthew chapter three verses sixteen and seventeen. Allah lẹ́sẹ̀ kan náà nígbà tí ó bàmtísì jésù tán. nígbà tá a wẹ jésù tán. ó jáde láti inú omi wá. ó jáde láti inú omi wá. síwó ọ̀run ṣí sílẹ̀ fún. ọ̀run ṣí sílẹ̀ fún. ó sì rí ẹ̀mí ọlọ́run. ó rí ẹ̀mí ọlọ́run. ó sọ̀kalẹ̀ bí àdàbà. ó sọ̀ bí àdàbà. ó sì balẹ̀. ó sì balẹ̀. sì kíyèsí. sì kíyèsí. ohùn kan láti ọ̀run wá wí pé. ohùn kan láti wá sọ wí pé èyí yìí ni àyànfẹ́ ọmọ mi. èyí yìí ni àyànfẹ́ ọmọ mi. ẹni tí inú mi dùn sí gidigidi. ṣé rí pé nínú Matthew kò lọ́nà ló bí àyànfẹ́ ni èmi àti ẹ náà àyànfẹ́ làwa náà according to Matthew one verse two John one verse twelve àyànfẹ́ ń gbogbo wa kódà nínú ìwé Lúùkù Luke chapter one verse thirty one thirty five fún àtọ́ ní màláíkà wa bá. ìgbà náà ni màríà wí fún áńgẹ́lì náà wípé. áńgẹ́lì sọ mẹ́rin wípé wàá bí wà lóyún wàá bímọ. èyí ọ̀rọ̀ ti ṣe lórí bẹ́ẹ̀. ó ń kó èrè màláíkà wípé báwo mo ṣe máa ló bímọ àtọ́nùkú tí mi ò mọkùnrin rí. nígbà tí èmi kò ti mọ ọkùnrin kan rí. ọkùnrin ò bá mi sùn rí nà. áńgẹ́lì náà sì dáhùn ó wí fún wípé. áńgẹ́lì wa dá lóhùn wípé. ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá. ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá. àti ag agbára ọ̀gá ògo. agbára ọ̀gá ògo. yóò ṣí jìbù ẹ́. yóò ṣí jìbù ẹ́. nítorí náà. nítorí náà. ohun mímọ́ tí a ó ti inú rẹ bí. ohun mímọ́ tá a máa ti inú ẹ bí. ọmọ ọlọ́run ni a ó máa pè é. ṣé ẹgbẹ́ kò lọ́mọ bíbí ọlọ́run ọmọ ọlọ́run ni a ó. máa pè é. ọlọ́mọ bíbí ọlọ́run rárá a ó. máa pè é àyànfẹ́ ọmọ ọlọ́run ádámọ̀ àyànfẹ́ ọmọ ọlọ́run ni ká lè mọ̀ pé ṣẹ́rí bíbí yẹn gan ni problem ta ní pẹ̀lú John. nítorí ọlọ́run fi ọ̀rá tí ó bẹ́ẹ̀ gẹ́. ọmọ bíbí pọ̀ gan ọmọ ọmọ àyànfẹ́ pọ̀. bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. bíbí yẹn ni problem torí nínú Genesis chapter six Genesis chapter six verse one and two ẹgbọ́n tó wí jẹ́ nítorí kẹfà. ó sì ṣe é. ẹ bá gbọ́ o. nígbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí í pọ̀ sí lórí ilẹ̀. nígbà téèyàn pọ̀ lórí ilẹ̀. tí a sì bí ọmọbìnrin fún wa. a wá bí ọmọbìnrin fún wa. ní àwọn ọmọ Ọlọ́run. àwọn àwọn èèyàn ló ń kà. àwọn ọmọ Ọlọ́run. àwọn ọmọ Ọlọ́run wọ́n rí àwọn ọmọbìnrin ènìyàn pé wọ́n ní ẹwà. wọ́n mọ̀ sí wíńdò ọ̀run wọ́n wá wọlé àfáǹgẹ̀rẹ́ náà. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi aya fúnra wọn nínú àwọn ọmọbìnrin tí ènìyàn bí. ṣe ìpọ́nà kọ́ bí àwọn yẹn wọ́n ń ṣe bíbí àyànfẹ́ làwọn yẹn wọ́n ń ṣe bíbí ọmọ ọlọ́run ọmọdé máa ń wá in three form ni ọmọ tá a adopt tá a lọ gbà á lé ọmọ aláìníyà ọmọ wa ni bọ̀ kó ṣe bíbí. bẹ́ẹ̀ni. ọmọ ọ̀dọ̀ tó ṣe dáadáa sọ́gàá ẹ̀ ọmọ ni bọ̀ kó ṣe bíbí. ọmọ tá a gbà lọ́dọ̀ àbúrò wa tá à ń tọ́ ọmọ ni bọ̀ kó ṣe bíbí bíbí yẹn ni problem ta ní pẹ̀lú John. nítorí ọlọ́run fi ara ẹ tó bẹ́ẹ̀ gẹ́. ọ̀pọ̀ ọmọ pọ̀ gan o. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. ìyẹn ni problem ta ní. ìyẹn ni major problem ta ní bíbí yẹn gangan níṣòro wa ṣé lóòótọ́ ọlọ́run bí jésù ṣá hmm. ṣe ibi tí wàhálà wa gan wàhálà wa pọ̀ gan o tí ìbá ń ṣe Quran tó dé lẹ́yìn ọ̀rẹ́ yìí tó wá ń ṣàlàyé kinní yìí fún wa àbá kú sínú àgọ́ yẹn ni o àwa náà bá gbà pé ọlọ́run ló bí jésù ẹ̀mọ́ tó kó bá John dórí àwọn tó ń pè lọ́mọ ọlọ́run bákan náà wọ́n wò ó pé ṣó ṣeé ṣe kéèyàn déédéé wáyé kó má ní bàbá ṣá bọ́ọ̀ ló ṣe máa rọrùn kéèyàn wá lámáì ní bàbá wọ́n ti gbàgbé pé ádámọ̀ tọ́lọ́n kọ́kọ́ dá ìyẹn ò ní ìyá kò ní bàbá ìyẹn ò ayé lójú éfà tó jẹ́ ìyá ńlá ìyá ìyá wa ṣe bọ́lọ̀ okùn ádámọ̀ lóorun ọlọ́run dẹ̀ yọ ìhá kan nù há ẹ̀ ó dẹ̀ fi dá obìnrin ta ni bàbá àti ìyá éfà ìyẹn ò níyà kò ní bàbá náà tí jésù sì wá jọ wá lójú tí jésù máa jọ wá lójú tí jésù máa jọ wá lójú jésù máa jọ wá lójú kò lè jọ wá lójú náà torí kò ní ìyá kò ní bàbá kò sọ nǹkan gidi kan tí ẹ bá ń jọ yín lójú kí lè fẹ́ sọ pẹ̀lú àdán náà ẹ máa dán bat àdán yẹn tẹ bá lanú àdán ẹ máa bọ́ ọmọ nú ẹ ni tẹ bá tún wá la inú ọmọ ẹ túbọ̀ ọmọ nú ẹ tẹ bá tún lanú ọmọ ẹ túbọ̀ ọmọ nú ẹ ẹ bá tún la tí o máa wí kínkínní ẹ máa bọ́ ọmọ nú ẹ ṣáá ni so àdóhùn lákọ kò lábo ó dẹ̀ ń bímọ kí láwa sì gbé yẹn so ọlọ́run máa ń dá tó nígbà tó wù ni ó fi ti jésù ṣọlá ni pé kò sí tí mi ò lè ṣe tẹ bá fi pé kẹ ẹ bára yín sùn ló fi máa doyún irọ́ o mo tún lè gbígbà bòmí ló fi ṣe ti jésù yẹn bẹ́ẹ̀ kò special rárá kò special rárá rárá ìyẹn ni òye christian tó fi pé ẹni tí ò ní bàbá ọmọ ọlọ́run nìyẹn dẹ̀ ibi tó lọ́dẹ̀ ti wọ́ wá ẹ̀ mọ́ tó ti wọ́ wá rè nígbà tí matthew máa ròyìn jésù mo ní kùránì pé ó tú wàhálẹ̀ gan tó nínú kùránì chapter three verse forty five tọ́nà máa ròyìn jésù àti ìyá ẹ̀ ọlọ́run ọlọ́run tiẹ̀ fi bò rárá ó là mọ́lẹ̀ ni pé jésù orúkọ tá a mọ̀ péré bá ń gbọ́dọ̀ forty two náà kó wa lọ forty five nígbà kọ́ láti mẹ́lá ìkẹ́tì. ọlọ́run wọ Muhammadu ẹ̀yọ̀ bá sallallahu alayhi wa sallam. ọlọ́run ṣe ìrántí nígbà táwọn màláìkà. yẹ́ màríyámù. tó ń sọ fún Màríà wípé iná lọ́hà ìstọ̀fàkì. ọlọ́run tó já ẹ tó dá wọn Màríà. ìstọ̀fàkì wàtọ̀ ọ̀rákì. ó ti ṣà ẹ́ lẹ́ṣà ó sì ti fọ̀ ẹ́ mọ́. wàstọ̀fàkì alánìzáyẹlẹ alami. lórí gbogbo obìnrin tó àlàyé. mo ní kùràmọ́tò mo ní kùránì pé kùránì pé gan o ana Muhammad ó lábí kùránì rán irú àyà yóò sì fọ́ fáàmì náà yá ànábì. ẹ gbọ́ mi yé Jésù bó ṣe dáa tó àrùn kọjá Ísírẹ́lì ana Muhammad àrùn sí gbogbo àgbáńlá ayé ìyá tó wá bí i òun ló yẹ kó gba ìgbìnà bí ìyá Jésù ṣe eré ṣe sí ọlọ́run ọlọ́run tó fọ́nì ẹwọ ẹwọ àwọn ìyá wa yìí ní ìsìn odidi súrà ọlọ́run fi ròyìn inú kura odidi súrà súrà tù nìsáì kura nílá fọ odidi ni kò sí súrà fọkùn kò sí súrà tù rọ̀jà kò sí rárá àwọn ò ní súrà gbọ́dọ̀ máa kó bá yín ẹ̀ tó máa dì pẹ̀lú yín nínú odidi súrà tó fún yín yẹn ó yẹ kó wá súrà míì tó máa lo àyà yẹn sí kò ló sí i kí wọ́n bá wò ó pé ẹ bàbàràjà wa lọ pé àwa ló di súrà náà ẹ̀yin ọkùnrin gbẹ́gbẹ́lẹ̀ ọlọ́ọ̀ni gbẹ́gbẹ́ kọ́ là wa o inú súrà yẹn kan náà ó wà ọlọ́wà ní bí súrà yẹn tóbi tó yìí náà inú súrà yẹn chapter thirty four ọlọ́wọ́ tún àwọn ìdálòkọ̀ wà múnà. àrùjálù kọ wà múnà lànìsáì. ọlọ́run gbogbo sún àti mo fún yín ìwé tóbi tó yìí ọ̀rọ̀ kan ṣo ló fi ná kiri gbogbo yín. àrùjálù kọ wà múnà lànìsáì. ọlọ́run ní àwọn ọkùnrin tá a fún ní súrà láfi ṣe àrólé fún ẹ̀yin obìnrin tá a fún ní súrà. ní rosúrà obìnrin. àwa lọ gá yín torí pé ọlọ́run ẹ̀ ṣàbòsí ni ó yẹ kárí súrátù àmì iná tù nínú Quran ọlọ́run ò sọ bẹ́ẹ̀ kò ròyìn yá ànábì rárá kò ròyìn ẹ̀ rárá gbèrèǹta ṣe bábà ẹ̀ ànábì ò sì torí ẹ̀ bínú torí nǹkan ló ń dá sí ara ẹ̀ jẹ́ ìtọ́nà ni ó sọ ló ń sọ. So ní òṣè lérò làákàyè ara ìpékò jẹ́ntún kínní ìṣe kò tó bẹ́ẹ̀ kárí báíbù ni wọ́n á ti tún kọ ìyẹn ṣú ọ̀pá bọ́n bá wá tún kọ ó dùn àti wọ́n bá wa ágíù christian kan ní ọmọ tábìlàmù fẹ́ fi rúbọ ń jò ní oní àìsíkì ni ó ọ̀la bí àìsíkì ni bí ismaila ni ó dọ̀la báìbù ló máa jẹ́wọ́ ara ẹ̀ pé ni mo pa o ismaila abraham fẹ́ lò kó ṣe àìsíkì ìyẹn ló bí ilé yá tá à ń palẹ̀ mọ́ fún ọlọ́run yóò bá a láyọ̀. àmín. mo máa lọ ní kí mo ní má ti ròyìn jésù kí Kùránì tó wá ń ṣàlàyé ẹ̀ fún wa dáadáa ẹgbọn tí kúránì wí bó lọ forty five torí àsìkò. ìsìnkọ́ láti limẹ́lá ìkàtú. yá mọ̀ríyámù. ìwọ mẹ́rí. iná lọ́ọ́ yubashiruki bikalimati minihu isimuhu almasihi izabona mariam ọlọ́run wọ muhammadu ṣe ìrántí nígbà tí màláìka sọ pé ìdíkọ́ láti mẹ́láìka tó yá mọ̀ríyámù ìwọ maria iná lọ yóò bá ṣìrúkì ìkẹlẹ́ láti mi ní òru. nígbà gbólóòkan tó ti ọ̀dẹ̀ mi ọlọ́run jáde wá. ìsìnkú almasi ohis sábẹ̀ni mọ̀ríyámù. ẹni tórúkọ ẹ̀ ó máa jẹ́ mẹ̀sáyà jésù ọmọ maria sọ́ọ̀nẹ̀mù jésù maria ló ń jẹ́ orúkọ bàbá jésù maria ni orúkọ ọ̀yá jésù maria ni jésù ọmọ ọ̀yẹ́ ẹ̀ orúkọ tí kùránì pè nìyẹn ẹ gbọ́ mi yé orúkọ tí màláìka sọ fún mèrí nìyẹn ní ibùjẹ ẹran jò ní tí ò sẹ́nìkan kan ń bẹ̀ tó yẹ kí ọlọ́run àtijọ́ àti màrínà jọ wà ń bẹ̀ orúkọ tí ó máa jẹ́ ni jésù ọmọ maria ṣùgbọ́n wà táwọn tó kọ bẹ́ẹ̀bù máa gbé e, ṣe pé àwọn matthew sí ibùjẹ ẹran mark ò sí ibùjẹ ẹran luke ò sí ń bẹ̀ kò mọ tí màláìka bá mèrí sọ tán díẹ̀ tán rí ṣàyọ̀nà kọ́lẹ̀ fáwa ni matthew bá dáhùn sí jésù lọ́rùn ló bá fún jésù ní bàbá nínú matthew chapter one verse one to three fifteen sixteen seventeen ẹgbọ́n tó wí. ìwé ìran jésù kristi. ìwé ìran jésù kristi. ọmọ dáfídì. ọmọ dáfídì. ọmọ ábúráhámù. ọmọ ábúráhámù. ẹni wọ́n ṣe gbé ábúráhámù ló bí áísíkì àti ismaila isaac ló bí jacob àti isọ jacob ló bí ìran méjìlá israeli nínú ọmọ tí jacob bí méjìlá ọmọ kẹrin náà pè ní juda juda ọmọ kẹrin jacob nìyẹn juda ẹ ló bí ìran ìran dáfídì tó bí solomonu tó bí ìran ìran ìran ìran kan lẹ̀ lọ bẹ́ẹ̀ asoru sì bí sadoku. wọ́n wá ìran yẹn bọ̀. sadoku sì bí akimu. akimu sì bí eliudu. bẹ́ẹ̀ni. eliudu sì bí eliasa. eliasa sì bí matani matani sì bí jacobu. matani látọ̀dọ̀ dáfídì ló ti bí jacobu. jacobu sì bí jósẹ́fù. jacobu wá bí jósẹ́fù. ọkọ maria. ọkọ maria. láti ọ̀dọ̀ ẹni tí a bí jésù ẹ jọ ṣé ìtàn ìtàn ẹran jésù nìyẹn ẹ gbọ́ mi yé wọ́n ń to ìtàn èmi bọ̀ ń sìn jamiu adégún à ẹ onílé owó bí rasaki rasaki bí kinní kan rasaki wa bí muji ẹ gbọ́ mi yé tó fẹ́ rasaki hmm. ọmọ tàwa lèmi ọmọ tàwa wọn muji wọ́n ń tò ìran jésù bọ̀ látòrí abrahamu dórí dáfídì dáfídì ló bí ìran jósẹ́fù tó fẹ́ màríà níyàwó. ọkọ màríà láti ọ̀dọ̀ ẹni tí a bí jésù. ẹ jọ̀bọ́ ọ̀nà ìtàn ṣe kan jésù náà. jósẹ́fù ló bí ni. ṣé ohun tó ń sọ ni pé jósẹ́fù ni bàbá jésù nítorí sọ fún wa nìyẹn náà. matthew pẹ̀ sọ ni o tó lẹ́rù òun ẹ̀rù bà. káyé má bàa lẹ̀ ń lóko hmm. lukú ní kí ló ń bẹ̀ ẹ́ lẹ́rù ṣáyé ò mọ̀ pé jésù joseph ló bí jésù ni ṣáyé ò mọ̀ ni wọ́n ń tàn yín ni joseph ló bí jésù jésù ní bàbá ló ń bá là mọ́lẹ̀ nínú luke chapter three verse twenty three ẹgbẹ́ ohun tó wí. nígbà tí ó sì jẹ́ bí a ti jésù pé ọmọ ọgbọ̀n ọdún. jésù pé thirty years. gẹ́gẹ́ bí a ti ń fi pè é. bá a ṣe gbọ́dọ̀ máa pè é. ọmọ jósẹ́fù. jósẹ́fù ló bí jésù ó ní bàbá má jẹ́ kán tàn ẹ́ ẹ̀gbọ́n mi yé jósẹ́fù ló bí jésù ìyẹn bá là mọ́lẹ̀ kò sí ohun tó fà á wọn ò bí tàn yẹn ṣe lọ ni. ọmọ tán. àní èèwọ̀ ni ká pe Jésù gbòǹgbòdílé Jésè Jésù ò ṣe Lion of Judah torí Jésù ò bá Judah tán. pàápàá. ìran Mósè ni Jésù ìran ìmúránà ìran ìmúrán ìran ìmúrán ni Jésù kò ń ṣèràn Dáfídì kò ń yàn Dáfídì inú wa bí Jésù jọ̀wọ́n sáwọn Christian kó lè yẹ yín ni o kẹ̀yìn ń pè dáfídì má bá ń jà o bóyá ẹ̀ mọ̀ pé yé yé yé o má bá ń jà o ẹ bó ṣe gbégbó lóhùn yẹn nínú Luke chapter twenty verse forty one to forty three ẹgbẹ́ ohun tó wí. Jésù fún ọ wípé. àwọn èé ṣe. ó ní kí ló dé. tí ó fi wí pé. sì pé má bá ń jà o. ọmọ dáfídì ni Jésù Kristi. má bá ń jà bí òkóbó máa bá ń jà bí ẹgbẹ́ kí ló dé tẹ́yìn pè mí lọ́mọ dáfídì. dáfídì fúnra rẹ̀ wí nínú ìwé sáàmù wípé. ṣé ẹ̀ka sámẹ́tì ni verse tó sọ wípé. olúwa wí fún olúwa mi wípé. olúwa sọ fún olúwa mi wípé. ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi. jókòó lọ́wọ́ ọ̀tún mi. títí èmi ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìṣòro rẹ. tí màá fi sọ ìdí bàtà ẹ. ǹjẹ́. ǹjẹ́ bí dávidi bá pè ní olúwa. dávidi pè ní ọ̀gá ẹ̀. òun àti ṣẹlẹ̀ jẹ́ ọmọ rẹ̀. màá tún wá jẹ́ ọmọ ọmọ iṣẹ́ mi rọ́bìṣì lẹ́ ń sọ náà tọ́lọ́mọ dávidi èmi. stop sọ bẹ́ẹ̀. jésù ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o èmi ẹ ṣèrànlọ́ dávidi o mi ò bá jósẹ́fù tán o mo ní kùránì ló ló tú wa lẹ́sẹ̀ kùránì sọ wípé jésù ọmọ màríà wàhálà wa dé ńjọ́ kan bá a ṣe ń fa iná ni làwọn kan bá lọ bá Jésù pé wà wàhálà yìí pọ̀ ọmọ ta ni ẹ gangan jáàmù ẹ tọ́lọ̀ ló bí ẹni torí nínú máàkù orí kìíní yẹn náà wíwí kúwì verses one and two ẹgbọ́n tí ẹ náà sọ. ìbẹ̀rẹ̀ ìrere Jésù. ìrere Jésù. ọmọ Ọlọ́run. ọmọ Ọlọ́run ni ò tiẹ̀ dá ẹ láàmú rárá ọlọ́run ló bí kí ni wàhálà tẹ̀ ń bá ká Joseph kọ ọmọ ọlọ́run ní àkó àkúmọ̀ ọ̀bá ẹ̀. ọ̀ọ́kè Jésù jáde ń jọ wọn pé wá wàhálà yìí pọ̀ o ta ni bàbá ẹ̀ gan-an nínú Luke twenty two from verse sixty five to seventy wọ́n wọ́n àkí wọ́n fa Jésù wá pé wá abẹ́kọ̀ sòótọ́ fún wa ta ni ẹ́ ọmọ ta ni ẹ fẹ́ mọ ọmọ ta tó jẹ Luke twenty two verse sixty five wà. Ah. wo verse seventeen gbà yẹn Luke twenty two. ṣùgbọ́n láti sísìn lọ ni ọmọ ènìyàn yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run gbogbo ó sì wí fún wípé. bílà sixty five sẹ́ẹ̀ nígbà tí ilẹ̀ sì mọ́ àwọn àgbà àwọn ènìyàn àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé péjọ wọ́n sì fà á wá sí àjọ wọn. wọ́n fa Jésù sí àárín wọn. wọ́n sì wí pé. wọ́n bí pé bí ìwọ bá ń ṣe kristi náà. tó bá ké jésù nìyẹn kristi nìyẹn. sọ fún wa. sọ fún wa gbangba. ó sì wí fún ọ pé. ó dá ọlọ́run pé. bí mo bá wí fún yín. tí n bá lè mí ni jésù. ẹ̀yin kì yóò gbàgbọ́. ẹ ní gbàgbọ́. bí mo bá sì bí léèrè pẹ̀lú. tí bá bí léèrè ọ̀rọ̀. ẹ̀yin kì yóò dá mi lóhùn. ẹ ní dá lóhùn o. bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò jọ̀wọ́ mi lọ́ọ̀lọ́. ẹ sì ní jẹ́ kí Ní ọmọ ènìyàn. Ọmọ ènìyàn. Yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run. Ṣé jẹ́gbọ́n bó ṣe bó ṣe tó? Christian tó ń pè lọ́mọ Ọlọ́run. Jésù ní ọmọ èèyàn lè mi. Ọmọ ènìyàn. Màríà ló bí mi sáyé Ọlọ́run kan. Ọmọ ènìyàn. Ó ní ọmọ ènìyàn. Yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run. Á jókòó lọ́wọ́ ọ̀tún agbára Ọlọ́run. Gbogbo ó sì wí pé. Ọ̀gá. Ìwọ àìṣe ọmọ Ọlọ́run bí má sọ má sọ̀rọ̀ òsì lẹ́nu jọ. ó sì wí fún ọ pé ọmọ èèyàn báwo ẹ gbọ́ tó wí. ó sì wí fún ọ pé Jésù ní èmi ọmọ ènìyàn màá jókòó lọ́wọ́ ọ̀tọ́ lọ́wọ́ wá nílé má sọ bẹ́ẹ̀ mọ́. ó sì wí fún ọ pé. ìwọ oṣù ọmọ Ọlọ́run mọ́ ni ọmọ náà làá mọ̀ ẹ́ sí. ẹ̀yin rí pé gbogbo àwọn Nàìjíríà Christian ọmọ náà là ń pè é má sọ tí ò dá lẹ́nu ọmọ Ọlọ́run ni ẹ jọ Jésù wa ó wá sọ fún pé. ó sì fún yín pé ẹ̀yin wí pé èmi ni. ṣé ó kè ṣáá ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ mi kọ́ o ẹ̀yin wí pé èmi ni ẹ wá gbọ́ torí pé yóò kò fẹ́ kọ́ lọ́hún fún mọ́ tẹ̀síwájú báńkà fásì ẹ̀yọ kan síbẹ̀. wọ́n sì wí pé kí ni àwa ń fẹ́ ẹlẹ́rìí má sí. ẹ má yà á jẹ́ ń yà mọ́ àti nílé rẹ̀ àfẹ́sà ti gbọ́ ní ẹnu ara rẹ̀ àti ìfọwọ́ ó ti sọ wí i bóun ò jẹ́ bẹ́ẹ̀ àwa la wí i bọ̀ ọ̀rọ̀ yẹn kò tẹ́ lọ́rùn tí wọn gbọ́ yé nínú Matthew twenty six láti verse sixty one ẹgbọ́n tó tún wí mẹ́. wọ́n wí pé ọkùnrin yìí gbé mi lè wó tẹ́ḿpìlì Ọlọ́run. wọ́n ní Jésù fọ́ọ̀mù gan. èmi ó sì kọ́ ní ìjọ mẹ́ta. ó ní màá wọlé Ọlọ́run màá kọ́ ní ìjọ mẹ́ta. olórí àlùfáà sì dìde. olórí àlùfáà wà ń dìde. ó sì ń fún wípé. ó bí pé. ìwọ kò dáhùn kan wọ́n ń parọ́ ọmọ ẹ pé wàá wọlé ọlọ́run wà. kí ni èyí tí àwọn wọ̀nyí ń jẹ́rìí sí ọ. ó dẹ̀ dákẹ́ jẹ́ ò sọ̀rọ̀. ṣùgbọ́n ṣùgbọ́n. jésù dákẹ́. jésù ò sọ̀rọ̀. olórí àlùfáà dáhùn ó sì wí fún un pé. wàá dá lóhùn wípé. mo fi ọlọ́run alààyè bẹ̀ ọ́ pé. àwa mọ̀ pé ọmọ ọlọ́run ni ẹ́. kí ìwọ kí o sọ fún wa. àfọlọ́n bẹ́ẹ̀ bí mo sọ fún wa ní gbangba. bí ìwọ bá ń ṣe kristi ọmọ ọlọ́run. tó bá jọ́nà ló bí ẹ lóòótọ́ bí John three sixteen ṣe sọ bẹ́ẹ̀ jẹ́wọ́ fún wa náà. Jésù wí fún un pé. Ó tún dá a lóhùn pé. Ìwọ wí. Ẹ̀wà òkè ẹ̀yin lẹ wí. Ṣùgbọ́n. Ó tó ẹ̀wù ẹ̀yin lẹ wí. Wọ́n fọlọ́n bẹ́ẹ̀ ni o. Jésù ní kí lẹ́lẹ́ kí n wí. Ṣé ohun tá a lè máa bí ohun tá a máa rí ni? Ẹ̀wà òkè ni. Ìwọ wí. Ìbéèrè rẹ̀ wulẹ̀ ń bí mí yìí ná. Kẹ́mi sọ fún ọmọ ọlọ́ọ̀ni wí ṣùgbọ́n mo wí fún yín. ìṣòro yín nìyẹn ìwọ wí jésù àyìn mo wí fún yín máa túbọ̀. lẹ́yìn èyí nìyí. lẹ́yìn èyí nìyẹn. Eh. ẹ̀yin ò rí ọmọ ènìyàn. ẹ máa rí èmi ọmọ màríà. tí ọmọ ènìyàn. èmi ọmọ èèyàn. tí ó jókòó ní ọwọ́ ọ̀tún agbára. ṣé ṣe ọ̀rọ̀ mi ò yé yín ni. kò yé ẹ tó o. kò yé wọn náà ẹnìkan á pe kábíyèsí ká kábíyèsí ọmọ yìí ń pòwe kan tí ò yé wa ẹjẹ́ abilérè bíi tó bá láaka èmu ó lóun ọmọnìyàn ọmọnìyàn Maria ló bí i ẹ ṣe jẹ́ abilérè pé ṣé wọ́n lọ́mọ Maria káàtì ẹ̀gbọ́n tí ó wí fún wa nínú Mark chapter fourteen láti verse sixty one to sixty three again. olórí àlùfáà sì dìde dúró láàrin. ó dìde dúró láàrin wọn. ó sì bi Jésù léèrè wípé. ó bi Jésù pé. wọn kò dáhùn nǹkan gbogbo tí wọ́n ń bí ẹ ò dáhùn. kí ni èyí tí àwọn yìí ń jẹ́rìí sí ọ. wọ́n lọ́mọ ọlọ́run ló ń pera pọ́mọ ọlọ́run ni ẹ. ṣùgbọ́n jésù dákẹ́. jésù ò sọ̀rọ̀. kò sì dáhùn ohun kan. ó dáhùn lóhùn. olórí àlùfáà sì tún bí léèrè. ó tún bí léèrè pé. ó wí fún un wípé. ó sọ pé. ǹjẹ́ ìwọ ni kristi náà. ṣé ìwọ ni kristi náà. ọmọ olùbùkún ni. ọmọ olùbùkún ni. jésù wípé. ṣé ìwọ ni jésù náà ọmọ olùbùkún ni ta ló ń jẹ́ olùbùkún yẹn la máa kọ́ wò nínú Luke chapter one forty three forty six to forty eight Luke chapter one forty to forty eight. ó sì rí nígbà tí Elizabeth gbọ́ kíkì Maria. mo rò pé òun sùn. òun náà mo gbé bọ̀ ó sì ké ní òun rárá ó sì wí fún un pé alábùkún ni fún ìwọ nínú àwọn obìnrin alábùkún sì ni fún ọmọ inú rẹ níbo sì ni èyí ti wá bá mi tí ìyá olúwa mi ìbá fi tọ̀ mí wá sáwo sáwo bí ohun kíkì rẹ̀ ti <laughs> bọ́ sí mi ní etí ọ̀lẹ sọ nínú mi fún ayọ̀ alábùkún fún sì ni ẹni tí ó gbàgbọ́. tẹ̀síwájú. nítorí nǹkan wọ̀nyí ni a ti nítorí nǹkan wọ̀nyí tí a ti sọ fún láti uh-huh. ọ̀dọ̀ olúwa wa yóò uh-huh. ṣẹ. Uh-huh. Màríà sì dáhùn. ó dáhùn. ó ní ọkàn mi yin olúwa lógo. ọkàn mi yin olúwa lógo. ẹ̀mí mi sì yọ̀ sí ọlọ́run olùgbàlà mi. ẹ̀mí mi sì yọ̀ sí ọlọ́run olùgbàlà mi. nítorí tí ó ti ṣíjú ìwà ìrẹ̀lẹ̀ ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀. ó ṣíjú wo èmi Màríà ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀. sáwo sáwo. láti ìsinsìnyí lọ láti ìsinsìnyí lọ. gbogbo ìran ènìyàn yóò máa pè mí ní alábùkún fún. gbogbo ìran ènìyàn wọn á kèmí ní olùbùkún the blessed Mary. ṣé àwọn ọmọ kátólì yẹn máa rí kíní yẹn sọ wọn á ní the blessed Mary orúkọ míì tí Maria ń jẹ́ blessed ni olùbùkún ni ó bi Jésù léèrè inú ìwé Mark one fourteen verse sixty one to forty three ó bi léèrè. ìwọ ni Kristi náà ọmọ olùbùkún ni. wọ́n ní ṣé wọ́n ní Jésù náà ọmọ Maria. Jésù wí pé. Jésù adá lóhùn pé. èmi ni. èmi ni ẹsẹ̀ bí ìbí tó bá la ka èmu ni ọmọ Màríà lèmi mi ì ṣọmọ Ọlọ́run mo rò pé oyè Christian àdúgbò yìí sí. ẹ̀yin ó sì rí ọmọ ènìyàn. ẹ̀yin ó sì rí ọmọ Màríà. jókòó ní ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run. ṣé bó ṣe yanjú ọ̀rọ̀ ara ẹ̀ Ọlọ́run ò bímọ o ẹnìkan ò dẹ̀bi o ṣorí wọ́n táyé ń tàn pé ọmọ Ọlọ́run ni wọ́n ó ṣe ọmọ Ọlọ́run rárá wọ́n ń tàn ẹni nínú ìwé Hosea chapter two wọ́n máa ní ọmọ bàbá lèmi yóò ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù ṣe bí bàbá mi lónìí lẹ̀ o kí n bá rìn kí n bá yan fàlàlà. má rìn òṣìmúṣí o má lọ sí tìrẹ o <laughs> aládùn wa ń bẹ o ọlọ́tọ̀ wa ń bẹ o bá ní wèrè agbára epo bára ní ẹsẹ̀ kan ti lọ ní eh. nígbà tó gbélé bẹ́ẹ̀. kó lè kọ yẹn ní sambisa. bó lọ ni kí bẹ́ẹ̀ wá ń bi ẹyin léèrè ẹyin tí wọ́n ti tàn jẹ́ pé tẹ bá ti gbàgbọ́ pé Jésù ni àsọyẹ́dọ̀mọ Ọlọ́run ó sọmọ Ọlọ́run wọn ń gbà ẹ ní o nínú Wòsíà chapter two verse two ẹgbẹ́ ohun tó wí ẹ bá ìyá yín wíjọ́. báìbù ni ẹ bá ìyá yín wíjọ́. ẹ bá a wíjọ́ gidigidi. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ládùúgbò yìí àti lágbàlá ayé ẹ bá ìyá yín wíjọ́ gidigidi. ẹ bá ìyá yín wíjọ́. ẹ bá ìyá yín wíjọ́. ẹ bá wíjọ́ gidigidi. ẹ wíjọ́ dáadáa. nítorí èmi kì í ṣe ọkọ ìyá yín. èmi ò ṣe ọkọ ìyá yín o. bẹ́ẹ̀ ni ìyá yín kì í ṣe aya mi. ẹ bá yín síwájú ògùn má dùn máa lé o o gbọ́ ọlọ́run kan ni bàbá ẹ o. èmi kì í ṣe ọkọ ìyá yín. bàbá ti bẹ ní ọ̀run bàbá hmm. ọkùn sí lọ́run. ayé ni bàbá ń bẹ. bàbá wà láyé mo lo fílẹ̀ ń lé yẹn ẹbí tó àánú sáré bàbá ẹ nìyẹn. èmi kì í ṣe ọkọ ìyá yín. bàbá ẹ̀gbọ́n kùn sí lọ́run. bẹ́ẹ̀ ni ìyá yín kì í ṣe aya mi. ẹlòmíràn ni but jésù máa ń pe bàbá náà. bàbá. ìbéèrè yẹn bí mi léèrè yẹn lọ́la ó máa ń sọ pé bàbá àbẹ́ẹ̀kọ́. bàbá mi. màá ṣàlàyé yẹn fún ẹ lọ́la. bàbá mi. ọlọ́run ló bí ẹ o ọlọ́run kọ́ ló bí jésù o màríà ló bí o. èmi àti ẹ àìṣe ọmọ ọlọ́run. bẹ́ẹ̀ni. ẹrú ọlọ́run làwa ṣe. ẹlòmíà ni àwọn muslim of eighty muslim nìyẹn. mo ṣe máa jẹ́ ẹrú wàhálà ẹrú nìyẹn. ẹrú báwo Quran chapter five verse eighteen ẹrú ọlọ́ọ̀ ni ẹrú máa kan gbá ẹ ta lọmọ ọlọ́ọ̀ ọlọ́ọ̀mọ ọlọ́ọ̀ kan. وقالت اليهود والنصارى àwọn ní àwọn yẹ̀wúdí àtàwọn ọmọlẹ́yìn Jésù àwọn ń sọ wípé. nahnu. àwa. àbọ̀nà ulayi wàhíbáhùn. àwa lọmọ Ọlọ́run. àti àyànfẹ́ rẹ̀ ọlọ́run ló bí wa òun ló ṣàwákẹ́ <laughs> ọlọ́run kol sọ pé. falima yọ azibu kan bí dùnú bí kan. ọlọ́run arẹ́ rìn ọlọ́run mọ̀mọ́ àwọn tó rọ̀ òye kan wọ́n á ń kò ẹyin kò yé. pẹ́ má pín yọ irọ́ dọ́bọ̀ sí yẹn èkó mo fi pé dọ́bọ̀ rì yẹsa ẹ dọ́bọ̀ rì yẹsa kò lè yé wọ̀ wọ́ kọ́la sọ́ọ́ ìjàre mo jẹ́ jẹ́ kórè ẹ pé <laughs> ẹ kórè ẹ tẹ̀síwájú o mo jọ tó jẹ ní o ọjọ́ làwọn sójà ni bá ti nọ́ọ̀kì ẹ̀. wàkọ́ láti yahudu wà nà sọ́ra. ọlọ́ni àwọn yahudi. àbọ̀nà ọ̀láyé wà ìbá o. àtàwọn ọmọlẹ́yìn jésù wọ́n sọ pé àwa lọmọ ọlọ́run àti àyànfẹ́ ọlọ́run. kúl. ọlọ́run mọ̀ wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́. fàlímẹ́ yóò há síbù kún bí dùnú bí kún. tó bá yẹ kọ́ ọlọ́run ní lóòótọ́ kí ló dé tó ń béèrè ẹ̀ṣẹ̀ yín lọ́wọ́ yín náà tó máa ń fi àjẹ yín. tó bá jẹ́ pé lóòótọ́ ni ọkọ ló bí yín o. Ah, ìyá máa na ọmọ bàbá àfojú fo pé ọmọ òkè ọmọ mi ni eh, ẹjọ́ lọ ọmọ tó tó ajá yàn fẹ́. ẹjọ́ lọ ah, ẹjọ́ lọ ọlọ́ni ẹ̀ ń tọ́ra yín jẹ ni o. màlìmá yọ àṣìbò kan bìdùnú bì kan. tó ẹ tọmọ náà ni ẹ lóòótọ́ ó ṣe máa gbébi tómi ń wọ̀. Ah, iná ni ò sí ìyójọ kárí wa ni. ẹ kàyé máa jẹ ọmọ ọlọ́run kò níná lé. èyà. ẹ̀fọn ń jẹ ọmọ ọlọ́run. èyà. kí ni bàbá yẹn wò. dájúdájú. ọmọ ọlọ́run wọ ọmọ òlu ẹ̀. ọlọ́run bàbá yẹn dájú o. Hmm. ọmọ dangote ti sọ lọ. ó dàbí ọmọ dangote kó máa wọ ọmọ òlu ẹ̀ orí ẹ̀ burú nìyẹn. àbí o tí ètò ń sọ ọlọ́run yẹn o. ẹ̀ṣẹ̀ olùlìṣẹ̀ ẹ̀ṣẹ̀ olùlìṣẹ̀ ẹ̀ṣẹ̀ olùlìṣẹ̀ náà. tí bàbá Ah, wọ́n ọmọ tó ọmọ Dangote ni o ológòkadà yẹn o a ẹ̀ burú nìyẹn ọlọ́run tó wá dá Dangote tó dá gbogbo ayé ó wá fi ẹ́ sínú rà tó ń gbé ó tún jẹ gbèsè owó ilé ọmọ náà gbélé pákó. àní jáde lé o. <laughs> landlord ẹrú ọlọ́run landlord ọmọ ọlọ́run ni tenants. wa ah, ń fọ́ quick notice. Ah, ah, lórí ilé ilẹ̀ ilẹ̀ bàbá rẹ̀. bàbá ẹ̀ máa burú gan kẹ̀ tí òṣìgbè àánú wò ẹ̀. ó dà kó sẹ́ bàbá rẹ̀ ni. ọlọ́run ẹ̀ ń tọ́ra yín jẹ ni mo sì mo dá yín kárí ni ẹ má gbára yín kò sọmọnú gbogbo yín ọmọ bò. bala antum basharun mimma khalaqa. wọ́n tàn yín jẹ́ ni o máa kàn gbà ẹ o gbogbo yín ẹrú ọlọ́run gbogbo yín àtẹ̀mí àti ẹrú ni gbogbo àwọn èèyàn tàn ẹ jẹ ṣé kí sọ fún èèyàn ń gbà ẹ ni bàbá ẹ ò ní anything bàbá tó bí ẹ ó ti kú bẹ́ẹ̀ ni o àbí kó wà láyé bàbá ẹ nìyẹn lọ́ba lọ́ba pé tàǹdádì mi ọ̀run àbí wà láyé lọ́sẹ̀tù pẹ̀lú rẹ̀ bàbá méjì ló ní sọmọ mi ẹ pé tàǹdádì mi rí lọ́ríjìnà <laughs> tọrún àbí táyé tọrún àbí táyé mo lẹ́rù ọlọ́run gbogbo wa sẹ́ wọ́n ń tàn ẹ́ ni báìbù gan fìdí ẹ̀ rinlẹ̀ bẹ̀rù ọlọ́run ni gbogbo wa nínú Roman chapter six Rome orí kẹfà mo sọ lánàá àyèbílẹ̀ wà lọ́la o. àyè wà. òpó tí ń gbọ́n tó gbọ́ rí ó dẹ̀ ti ń ru ẹnu. a ti ń tẹra mọ́lẹ̀. ò ní bínú ni. gidi gan. má ẹ bá ní ìbéèrè àyè wà lọ́la sẹ́ẹ̀ kò sí ìbéèrè tèmi èé dáhùn. kò sí. èmi ò burú o èmi dáa gan o mi ò burú rárá ìbéèrè tí mi ò mọ̀ mi ò ní dáhùn ẹ̀ hmm. fún àpẹẹrẹ ta ló ń jẹ́ ọ̀rẹ́ méjì mi ò mẹ́rin tó ń jẹ́ bẹ́ẹ̀. Ah, àfi tẹ bá béèrè. tọ́mọ ló ń jẹ́ alájì lámì náà máa ní ilé ẹ̀rì mo mọ̀ yẹn dáadáa ọ̀rẹ́ dádì mi ni kódà ìmọ̀mù tó jókòó yìí àtijọ́ àti pẹ́ẹ́ ti pẹ́ láyé gbọ́n bàtà ṣe kéré àwọn kó àjẹgìrì mo mọ àwọn ìbéèrè tí mi mọ nìyẹn mo tún wá mọ àwọn ìbéèrè kan tí máa ń dáhùn bíi afa mo gbọ́ yín lánàá yọ thursday mo gbọ́ yín friday ṣé ẹ máa ṣí èrè ṣá ìbéèrè ni mo ń dáhùn yẹn náà ó lẹ́sìn wàláì mo ń dáhùn ẹ̀ sórí yín ò yí mo ń ah, dáhùn ẹ̀ kò yí o ẹ ṣọ́ pé ìyá wèrè ọlọ́run mo ń dáhùn ẹ̀ wàláì kò gbọ́ kò ní kò tí sàn ara mú dáhùn ẹ̀. kò ní ìdí kúránì. kò ní ìdí ara kò ní ìdí ara kò sí fàájà bó o ṣe mọ̀ bẹ́ẹ̀ mo máa ṣe dá ẹ lóhùn èmi ẹ bínú ẹ má lẹ́rìí lọ́wọ́ òkè ń jà ẹ dàrú ẹ já fọ ó fẹ́ dẹ́ ó ó fẹ́ bo ìtìjú ẹ̀ mọ́ra ni ó ní ìdá ti jà tó bá ní ìbéèrè pàdé ni mi lọ́la hmm. èmi eléyàn bọ́lẹ̀ o ìwọ ló bọ́lẹ̀ fúnra ara ẹ mi eléyàn bọ́lẹ̀ ìwọ la bọ́lẹ̀ fúnra ara ẹ wáàsí abẹ́lago mẹ́wàá lé ní ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run tó bá dago méjìlá ìbéèrè àti ìdáhùn mọ́júmọ́ kẹlẹlẹ àgbámọ́jú ni pẹ̀lú àgbámọ́jú lọ́la pẹ̀lú ògùn ọlọ́run á lò mọ́jú ni mo máa lọ ní kí mo ní ìwé róòmù orí kẹfà láti ẹsẹ̀ sixteen seventeen dé twenty two ẹgbẹ́ ohun tó wí. Pọ́ọ̀lù ifọ̀ yìí pé. Ẹ máa gbọ́ o. Ẹ̀yin kò mọ̀ pé. Ó ní sáwọn kírísítẹ́nì ọ̀rẹ́ méjì kírísítẹ́nì Èkó kírísítẹ́nì Nàìjíríà ti gbogbo áfíríkà tí gbogbo àgbáńláyé ṣé wọn ò mọ̀ ni. ẹ̀yin kò mọ̀ pé. ṣé ẹ̀yin kò mọ̀ pé. ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún bí ẹrú. ẹni tẹ́ ẹ bá jura yín lẹ̀ fún. bí ẹrú bí o bá fẹ́ ni mo fẹ́. láti máa gbọ́ tirẹ̀. láti máa gbọ́ tirẹ̀. ẹrú ẹni tí ẹ̀yin ń gbọ́ tirẹ̀ ni ẹ̀yin ń ṣe. ẹrú ẹni tẹ́ ẹ bá ń gbọ́ tiẹ̀ lẹ́ ṣe. ìbáṣe ti ẹ̀ṣẹ̀. ẹ gbọ́ mi yé. àgbọ́yé ta ló ń gbọ́ ti ọlọ́run àbẹ̀ṣù. ọlọ́run. ọlọ́run ni ọlọ́run ó máa la o ó máa la dáadáa ẹn tẹ́ ẹ bá ń gbọ́ tiẹ̀. ẹrú ẹni tí èyí bá ń gbọ́ tirẹ̀ ni èyí ṣe. èyí ṣe. ìbá ṣe ti ẹ̀ṣẹ̀. tó bá jẹ́ ti ẹ̀ṣẹ̀ ni. sí ikú tó máa já sí kú fún ẹ. àbí ti òdodo. àbí ti òdodo ọlọ́run. ẹrú ti òdodo nìyí. ẹrú ọlọ́run ló ń ṣe tẹ̀síwájú. ṣùgbọ́n nísinsìnyí. ẹ wá gbọ́ o ó ní ẹ wá wá o ṣùgbọ́n nísinsìnyí. tí a ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀. ṣé nígbà tó ń jẹ́ ọmọ ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni ẹ o. tí ẹ̀yin sì di ẹrú ọlọ́run. mọ́bọ̀ ìgbà tó ń jẹ́ ọmọ ọlọ́run ọlọ́run lónìí kò má ti kú ò láyé gbọ́gbẹ́ ni tó wáyé wàhálà ò bàbá rẹ̀ nínú ọ̀run àpáàdì ni. I thank God for you. torí kéèyàn jọ ọmọ ọlọ́run ẹ ṣe ni báyìí ló sọ bẹ́ẹ̀ mi kọ́ o ó ní ìjẹ́ nísinsìnyí. ṣùgbọ́n nísinsìnyí tí a sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀. a sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀. tí ẹ̀yin sì di ẹrú ọlọ́run. ẹ wá di ẹrú ọlọ́run. ẹ̀yin sì di èso yín. ìgbà tẹ́ ẹ̀ ń jẹ́ ọmọ ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ sì yóò wọnú èmi kò mọ dájọ́ o bá a ń ṣí mátú twenty five forty six èmi kò mọ dájọ́ jésù wípé matthew twenty five and forty six yóò sọ pé. àwọn olódodo. àwọn olódodo. sí iye àìnípẹ̀kun. wọ́n á lọ sọ́run rere. àti àwọn ẹlẹ́ṣẹ̀. àwọn ẹlẹ́ṣẹ̀. sí ìyà àìnípẹ̀kun. sí ọ̀run àpáàdì tí n bá níwà wọnú èmi kò mo dájọ́ o tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ ọ̀run àpáàdì nílé ẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo ẹ tó bá jẹ́ ọmọ ọlọ́run ọ̀run àpáàdì nílé yín èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ní ẹni o. ṣùgbọ́n nísinsìnyí. ṣùgbọ́n nísinsìnyí. tí a sọ ìdí òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀. a sọ ìdìmọ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀. tí ẹ̀yin sì di ẹrú ọlọ́run. ẹ wá di ẹrú ọlọ́run. ẹ̀yin ní èso yín sí ìwà mímọ́. ìgbà tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ di ẹrú ọlọ́run lẹ máa wá jèrè àti òpin rẹ̀. òpin kéèyàn jẹ́ ẹrú ọlọ́run. iye àìnípẹ̀kun. àlìjọ́nà ní ilé ẹ̀ paradíṣe. paradíṣe ilé ológo. ẹrú ọlọ́run ló máa rọrùn wọ̀ ọmọ ọlọ́run ọ̀run àpáàdì ni bábìlì sọ èmi kọ́ o. ẹrú ọlọ́run tí wàá rọrùn wọ̀ yẹn kí ni ó máa ṣe. Hmm. fine àti ìdẹ̀rù ọlọ́run sìn. bẹ́ẹ̀ ni gbogbo kìrìsìtẹ́nì àdúgbò yìí àti di ẹrú ọlọ́run. àti di ẹrú ọlọ́run látàlẹ́ yìí. kí wàá ní iṣẹ́ ẹrú ọlọ́run tí ó gbèdé paradíṣe tó lẹ́rú náà níṣẹ́ o wàhálà ẹrú níṣẹ́ tó yẹ fọlọ́run o kàn ní sùn táyà mo kú di ẹrú ọlọ́run náà irọ́ o ìtàbí kàákó ẹrú ọlọ́run gidi wàá máa ṣe nǹkan kan fọlọ́run in tó ṣe yẹn inú bíbélì ló wà hmm. bá a ṣí ni máyà orí kẹjọ gbogbo ẹrú ọlọ́run tí ò bá ń ṣe báyìí owó ìsítàmù ara ẹni o òun fẹnu jẹ lásán ni o nehemiah orí kẹjọ láti ẹsẹ̀ kẹrin dé ìkarùn-ún dé ìkẹfà ẹgbọ́n tẹ̀rọ ọlọ́run máa ṣe láyé ẹ̀kọ́ tó rọrùn wọ̀. ezra akọ̀wé sì dúró lórí àga ìdúró sọ̀rọ̀. fún àpẹẹrẹ ezra ló dúró yìí èyí tí wọ́n ṣe nítorí èyí náà. iṣẹ́ tẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ máa ṣe rèé o. lẹ́bọ̀ tó o bẹ ṣe bẹ́ẹ̀ o tanra ẹ jẹ ni. gbogbo christian tó wà láyé tó dẹrú ọlọ́run láṣàálẹ̀ yìí iṣẹ́ tó fi kún rèé o. Eh? lẹ́bẹ̀ ọ̀dọ̀ rẹ ní. lẹ́bẹ̀ ọ̀dọ̀ rẹ ní. màtítà sì dúró. màtítà dúró. àti sẹ́mà. àti sẹ́mà. àti anáyà. àti anáyà. àti ríjà. àti olkíà. àti màsíà ní ọwọ́ ọ̀tún rẹ̀. ẹ̀ndí ẹ̀ndí ẹ̀ndí ẹ̀ndí ẹ̀ndí ẹ̀ máa bọ̀. ní ọwọ́ ọ̀tún rẹ̀. ẹ̀ndí ẹ̀ndí ẹ̀ máa bọ̀. àti ní ọwọ́ òsì rẹ̀ ni. bẹ́ẹ̀ni. pẹ̀dáyà àti mishaeli àti malkiya àti ashumu àti asbadana sẹ́kúrẹ́ àti mẹ́sùlámù tẹ̀síwájú gòkè gòkè gòkè. ezra sì ṣíwèé náà ní ojú gbogbo ènìyàn nítorí òun gbàjú gbogbo ènìyàn lọ. àfa ò tí ì dé ẹ jọ̀ọ́ kí la fẹ́ ṣe lálẹ́ yìí náà ẹ abẹ́ yìí kíni abẹ́ yìí kíni báìbù ni mò ń kà o gbogbo christian tí o bá ṣe báyìí ẹ eh, ọ̀rọ̀ ilé wájú ọlọ́run o o ò tí ì dẹ̀rọ ọlọ́run tán nìyẹn o o kàn fẹ́ nu ìdálẹ̀ yìí náà ni o bó o sì gbọ́dọ̀ máa ṣèrè o ìlànà ọjọ́sìn rẹ o tó o bẹ ṣe báyìí i'm sorry for you lẹ́yìn yẹn kọ́. Ezra sì ṣí ìwé náà ní ojú gbogbo ènìyàn. ẹnìkejì Jímọ̀ ìmọ̀ọ́mọ̀ àṣìkùrà ni wọ́n lọ́wọ́ ṣe útúbà fún wa. bẹ́ẹ̀ni. útúbà tá a máa ń ṣe yẹn Jésù ṣe tó fi kúrò láyé ni. bẹ́ẹ̀ni. Mósè náà ṣe bẹ́ẹ̀ mọ́mọ́ náà ṣe bẹ́ẹ̀ ó ṣe wá jẹ́ Mùsùlùmí nìkan ló ń ṣe mọ́lé nì. Hmm. bó làwọn tó kù wà ó ti ṣíwèé náà o. Eh? nítorí òun dájú gbogbo ènìyàn lọ. gíga tó gé wà wà ní mímbàrún. nígbà tí ó sì ṣí. nígbà tó ṣí. gbogbo ènìyàn dìde dúró. wọ́n sì dìde dúró. Ésúà sì fi ìbùkún fún olú ọlọ́run tí ó tóbi jùlọ. wọ́n lé sùn àkí ọlọ́run nítorí wọ́n jẹ́ wọn ọ̀kọ́ lẹ̀ bọ̀ bí ò wọn fatia kò nírun yẹn ló ṣú ọ̀jù. bẹ́ẹ̀ni. wà á mọ fatia for sure fatia number one àtúgbọ́dọ̀ ọkọ mọ̀ ó wá lè má lè fila mi nǹkan kò sí wàhálà bọ̀ fatia number one ni ìjọ àti ńké bá ti àwọn ṣáàṣì àránṣẹ́ olúwa ayélujára máa ń pọ̀fọ̀ ni àbá ń fèdè fọ̀ wọ́n bá ní alámúdù lè láàyè wọ́n ní àwọn tí ń fèdè fọ̀ á fèdè fọ̀ ó ó ní o ṣé gbogbo ra bá kúrìà rí bó ṣkóró bá ṣkárá bá kò ní ìtumọ̀ rárá wàhálà ìfọ̀wọ́n náà ni wọ́n ìsinmi láì bisimilahi rahmani rahim. lórúkọ ọlọ́wọ́ bá jọ́ kí ẹ bá sàkí ọ̀run. alihamdulilayi rabbil alamin. ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba ọgbà ọgbà ńlá yìí. arahmani rahim. ọba àjọ kí ayọ̀ bá sàkí ọ̀run. maliki yaumiddi. ọba olùkápọ̀ ìdájọ́. iyyaka na'budu wa iyyaka nasta'in. rẹ̀ ní àwọn máa sìn ọ̀dọ̀ rẹ̀ àwọn máa wà lọ́wọ́ sí. ìdínà siratal àwọn tí o ti bínú sí tí wọ́n sì ti sọnù. àmín. ẹ jọ lẹ́yìn fati akila máa wí. àmín. ìmọ̀ máa ṣàmì. bẹ́ẹ̀ni. jọ̀wọ́n náà ṣe. àmín. àmì di mélòó. àmì méjì. tá à ń sọ ẹ Kùránì ò sọ bẹ́ẹ̀ o àdìsá ànábì ni o. sallallahu alayhi wa sallam. bó ṣe ń ṣe kí mọ̀mọ́ tó dé nìyẹn. sallallahu alayhi wa sallam. ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ báàbù kí ló ṣe ń jẹ́nà lọ́wọ́. gbogbo ènìyàn sì ẹ̀yin Christian àdúgbò yìí lẹ́yìn yẹn kọ́. pẹ̀lú gbígbé ọ̀wọ́n sí òkè. báìbù ni mò ń kà o ó wá lò kírun ó ń rárá ẹ ló fò ní o kàn mọ́mọ́ wọná fún rárá ẹ ṣá hmm. tọ́lá ní o kírun o kọ̀ o kí wọ́n bẹ̀ ní ọgbà ọ̀wẹ́ o kọ̀ o ó sì ń sọ wípé ṣe ni orí mọ́tò ti bọ̀ òkan lù kó. Sàtánì ò dá ẹ dúró de mọ́tò yẹn jẹ́ kórè ẹ ó pé ọmọ ọ̀yà mi pẹ́sì àtẹ̀sí ọ̀rọ̀ méjì ní ẹ̀dá tí yóò ṣẹ̀ ẹ̀sìn á sì ṣẹ̀ ẹ̀sìn níwájú jehova ọmọdúnrún. tó o bá fẹ́ ṣẹ̀sìn lánàá jọ́sìn rẹ o lẹ́yìn yẹn kọ́. wọ́n sì tẹ orí wọn bá. nu báíbù ni o. isai báíbù. gbogbo ẹ tó máa jẹ́rú ọlọ́run kírísítẹ̀ ni ẹ ní o muslim ní ẹni o o gbọ́dọ̀ ṣe báyìí. yes. tó bá ṣe báyìí o wọ náà sweet lẹ́yìn yẹn kọ́. wọ́n sì sin olúwa pẹ̀lú ìdojúbolẹ̀. nínú bíbélì. láṣẹ ní ẹ máa kírun. kẹ̀sì mọ́ lọ́hún lọ́kàn. ṣó o gbọ́ o. ẹ máa kírun kẹ̀sì mọ́ lọ́hún lọ́kàn. nítorí pé. ta mọ ìgbà. tàbí àkókò àkókò tọ́jọ́ ikú lè dé ẹ máa kírun. wọn ò gbọ́ o. ẹ máa kírun kẹ̀sì fi jọ Mósè o. Mósè o. ẹ máa kírun kẹ̀lì fi jọ Jésù. nítorí pé. ta ló lè mọ ìgbà tàbí àkókò àkókò tọ́jọ́ ikú lè dé. ẹ máa kírun. kí n tó tẹ̀síwájú mo ti parí wáàsí àná àti mo ti tàná àbí. tàná ni. ìbí tàná ni kí la gómìnà. Ah. tàná ni àbí. Ah, ah. ní twenty after ten. ká tó á bẹ̀rẹ̀ tèní ọ̀la làṣẹ ní o mo máa ń ṣàlàyé ẹ̀ fún ọ yìí tó máa yé yékéyéké bọ́ kí n tó lọ mo lọ láti mọ ní sílámù ní ọ̀nà ọ̀nà òtítọ́ àti iye ẹnikẹ́ni tó bá lè ṣe kó ní ṣe gbé àmín. torí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. for God so loved the world. torí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́. for God so loved the universe. tí ó fi Islam rẹ̀ kan oṣù fún ni. that gave to us his only acceptable religion Islam kí ẹnikẹ́ni tó bá lè ṣe. that whosoever practices it. kí ó má bàa ṣègbé. shall not perish. ṣùgbọ́n kí ó lè ní ìyà ní pẹ̀kun. but have everlasting life. amen. amen. gẹ́gẹ́ ọ̀tá bábọ̀ mo ní àwọn christian máa ń sọ pé bẹ́ẹ̀ ò bá tẹ̀lé jésù kò ní rí ọ̀run wọ̀ gẹ́gẹ́ bí àyà tí mo ti ń kà látàná nínú sọ́tò bá kọ́ra pé wà kọ́ lu. Rakali وكلي لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى tílíkà àmàníyòhò. ọlọ́run àwọn kan sọ wípé tẹ́ ẹ̀ bá jẹ́ jù àbí kẹ́ ẹ fàyè fún jésù ẹ̀ ń rọrùn wọ ọlọ́wà ní ọ̀rọ̀ tẹnu wọn nìyẹn. kò lè hàtìbùrì ànákùn ìkùntùn sọ́ọ̀dìkì. ẹni kọ́ mú ẹ̀rí wọn wá. kò lè hàtìbùrì ànákùn ìkùntùn sọ́ọ̀dìkì. ẹ mẹ́rin yín wá tó ẹgbẹ́ òtọ́ lẹ̀ ń sọ. ẹ̀rí àkọ́kọ́ ni john ti mo ti wó yẹn dànù irọ́ pa ọlọ́run kọ́ ló bí jésù irọ́ ló ẹrú ọlọ́run ni jésù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ní john chapter fourteen verse six wọ́n ní jésù sọ wípé jésù rí fún un pé jesus said èmi ni ọ̀nà i am the way àti òtítọ́ the truth àti ìyè and their life. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sí ọ̀dọ̀ bàbá. No one come to the father. Bí kò ṣe nípasẹ̀ mi. Except by me. Jésù lé mi lọ́nà. Ọtí òtítọ́ àti iye. Èmi ni ọ̀nà àti òtítọ́ àti iye. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ẹnikẹ́ni kò lè wá sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ṣé rí Jésù? Nígbà gbogbo máa ń fi òwe sọ̀rọ̀. Òun náà dẹ̀ sọ bẹ́ẹ̀ ní Matthew thirteen verse thirteen ẹgbọ́n tó wí. Jésù fún ọ yí pé nítorí náà ni èmi ṣe ń fi òwe bá wọn sọ̀rọ̀. èmi ń fi òwe bá yín sọ̀rọ̀. nítorí ní rírí. wọn kò rí. ọmọ nǹkan báìbù wọn ò rí. àti ní gbígbọ́. àti ní gbígbọ́. wọn kò gbọ́. wọn ò gbọ́ rárá. bẹ́ẹ̀ ni kò sì yé wọn. kò yé wọn rárá jésù lémi lọ́nà ó wá ń dunnú. èmi ni ọ̀nà. ìbéèrè mi gbọ́ ló jẹ́ ọ̀nà express road ni àbí ládà àbí reluwé táwọ̀ lọ sí ibo sí Kaduna àbí sí Kano. táwọ̀ lọ lọ́rin. àbọ̀nà Ìbàdàn ṣé ìtumọ̀ ẹ̀ nìyẹn ṣá ìtumọ̀ ẹ̀kọ́ o aláì túmọ̀ ẹ̀kọ́ rárá jẹ́ ọba wọn pé mi lọ́nà gbogbo ànábì ọlọ́run ọ̀nà ni wọ́n jésù nìkọ́kọ́ àwọn náà rẹpísẹ́ǹtì ọlọ́run lórí ilẹ̀ lọ́lọ́yìn sàn Mósè nínú ìwé exodus seven verse one and two tó sọ pé. olúwa sọ fún Mósè yìí pé. olúwa sọ fún Mósè yìí pé. èmi ò fi ẹ́ ṣe ọlọ́run. màá fi ẹ́ ṣe ọlọ́run. fún Fáráò. so wàá represent èmi lórí ilẹ̀ túmọ̀ ẹ̀ nìyẹn. láyé Mósè Mósè lọ́nà fáwọn ọmọ Ísírẹ́lì lọ́dọ̀ ọlọ́run láyé Jésù Jésù lọ́nà fún wọn lọ́dọ̀ ọlọ́run láyé muhammadu. sallallahu alayhi wa sallam. tó jànà bí ìgbẹ̀yìn òun lọ́nà fún gbogbo àgbáńlá ayé báwọn náà ṣe jẹ́ ọ̀nà matthew chapter nineteen ló ṣàlàyé ẹ̀ verse sixteen seventeen eighteen nineteen ẹgbọ́n tó ṣẹlẹ̀. sì kíyèsí. àbí o. ẹkùnrin kan sọ jésù wá. a man came unto Jesus. ó sì fún wípé. saying. olùkọ́ni rere. good teacher ohun rere kí ni èmi yóò ṣe tí màá fi rí ìyè nígbẹ̀kún. what good must I do to gain eternal life. jésù dáná wípé. kí ni mo lè ṣe láti rí ìjọba ọ̀run wọ̀ kí wọ́n bèè lọ́wọ́ ẹ̀. ọ̀nà ọ̀nà wo ni máa tọ̀ láti rí ìyọnu ọlọ́run. yéèzù á ní èmi lọ́nà náà ṣìkà á máa gùn kọjá ni. irọ́ o ọwọ́ kápẹ́ńtà láti ń béèrè pé igi mi láti rúfin. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ wọn sọ yín ní ọ̀la ní ọdún mẹ́rin sẹ́yìn ayé ní jami ìsọkúsọ ló ń sọ mo ní ìsọkúsọ kọ orí nàìjíríà burú débi pé àgbádùn débi pé ó rẹ̀ wá débi pé a máa ń gbéṣẹ́ mẹkáníìkì fún kápẹ́ńtà ìyẹn ló ìyẹn ló easy jù níjọ́ tó yan Fáṣọlá ní mínísítà mẹ́ta mo ní wàhálà kò lè ṣe kan tó máa fi kúrò lórí oyè yẹn sórí ṣe nígbà tẹ gbé lọ́ọ̀yà sí di electricity ẹ gbé lọ́ọ̀yà sí di kó ṣe ọ̀nà ẹ gbé lọ́ọ̀yà sí di kó kọ́lé fún wa ó mọ iye tó ń kọ́lé ó mọ iye sìmẹ́ntì ó parí yàrá kan ẹ wá ní kó rí ṣe ẹni tí ò positive negative rẹ kò mọ yellow face kò mọ ready face. àkànú yìí. kò lè fi sí plọ́ọ̀gì lásán láti ṣe minister of power kò lè ní ṣe láíláí èèwọ̀ ni. ẹni tí ẹ̀ka fúlá tó ní general. ibi tí nàìjíríà dá torí wá pé sí díẹ̀ ọlọ́ngbọ́n wọn ò bí nàìjíríà wọn ò bí nàìjíríà dá kó lo ẹnjìníà fún kó lo ẹnjìníà fún ẹ̀ẹ́. Eh, doctor minister for health wọn ò bí wá da à ń ṣiṣẹ́ débẹ̀ wọ́n mọ̀ yẹn yàn káwá gbèrú Fáṣọlá ń sìn ká ní Fáṣọlá is minister of health ká ní Buhari orí ẹ̀ ti dàrú ti ṣí èrè minister for wetin o fẹ́ pa á tán ni ìyẹn là kì í ṣiṣẹ́ o ẹ̀ẹ́tì àwọn amójútó ẹ̀ẹ́tì ẹ̀kọ́ àwọn máa ń sìkì àwọn ò fẹ́ kú sọ hospital ọ̀yà ọ̀wà mọ̀ọ́mọ̀ àti justice wọn ò ní gbé ẹyẹ ẹwọ sí Arẹ́gbẹ́ṣọlá ẹnjìníà ni tó wá fẹ́ ṣe dáadáa kọ́ fi ṣe Anthony General. ẹ for where. gbogbo ẹ máa kú sẹ́wọ̀n tán ni. a kò wá ṣáyé fẹ́ owó òmòfin ẹnjìníà ni irun tó tọ́ sí ẹbí ṣe works gbogbo ọ̀nà tí ò dá lọ́wọ́ máa ń fíìsì dáadáa iṣẹ́ etí ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni ọlọ́run kì í ṣiṣẹ́ ṣe gbogbo ànábì ọlọ́run iṣẹ́ sọ̀rọ̀sọ̀ la fi rán wọn kan tọ́ ń sójú ọ̀nà tọ́lọ́run ẹ wọn abijé lè pè jésù ẹ wá ẹ sàtà fẹ́ rán agbádá ọ̀pá mẹ́wàá la lò akọni ṣó wa òkè mi jẹ́ télọ̀ láíláí wọn bí léèrú ẹ̀ ihun tó jọ́ náà tiẹ̀ náà fi bí pé olùkọ́ni rere. olùkọ́ni rere ohun rere kí ni èmi yóò ṣe tí màá fi rí yẹ nípẹ̀kun. kí ni ohun tó dáa tí mo lè ṣe láti ríjọba ọ̀run wọ̀. Jésù dá lóhùn wípé. Jésù àkọ́kọ́ gbà lẹ́nu. èé ṣe. ó ní kí ló dé tí ò ń pè mí ní ẹni rere. tí ìwọ ń pè mí lẹ́ni rere. ẹni rere èmi ẹni rere kò sí. ẹ wá ń pa ọmọ jésù gbèsè jésù ẹni re jésù lẹ́mi èyí ṣe ẹni re o. ẹ̀mí èyí ṣe tí ò ń pè mí ní ẹni rere. orí tẹ́ ẹ máa ń kọ́ máa ń bí jésù nu ẹ mórí yẹn mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ kò sẹ́ni tó gbọ́ rọ́bìnú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí àmín. wọ́n yóò kò sọ̀rọ̀ bínú rí láyé láyé. irọ́ ló ń pa o ọlọ́run kò mí fi fọ́ǹbù nínú ànábì ọlọ́run tí báyìí ròyìn kùránì kọ́ o tí báyìí ròyìn pé ó mọ èpè iṣẹ́ tó jésù òsì. kùránì kọ́ ló sọ bẹ́ẹ̀ o ànábì Ìsá ẹ̀ ṣe pé o mọ jésù ó ń ṣe bàbá aláìpè jésù tó ṣépè títí títí tó ṣègbè fún igi tó wọ́wé ẹ́ ó kábẹ̀rí gbàǹsí hmm. mark chapter seven eh, chapter eleven mákòrí kọkànlá verse twelve to thirteen kí ló wí. ní ọjọ́ kejì. ẹ máa gbọ́. nígbà tí wọ́n ti bẹ́tànì jáde. bẹ́ẹ̀ni. ebi sì ń pa jésù. ebi wá ń pa jésù. ó sì rí igi ọ̀pọ̀tọ́ kan ní òkèrè tí ó ní ewé lórí. ó bá rí igi fruit. jésù sì wá síbẹ̀ bíi bóyá òun lè rí òun kan jẹ lórí rẹ̀. igi mango. nígbà tó so wọ̀kọ̀tọ̀ ó kàn rí pé pọ̀ lórí ẹ̀ ó hmm. pé a ah, a jẹ nǹkan di igi. ní ìbúyọ̀ lè rí nǹkan jẹ lórí rẹ̀. bí wọ́n lè jẹ nǹkan lórí igi. nígbà tí ó sì wá sí ìdí rẹ̀. nígbà jésù dé di igi máńgò. kò rí ohun kan. kò rí kankan. bí kò ṣe kìkìdá ewé. àti ewé lásán. nítorí àkókò èso ọ̀pọ̀tọ́ kò tí ì tó. ẹ jọ ṣé kí jẹ̀bi ṣé kí hmm. ohun kan ló fẹ́ so ibi yẹn pa jésù débi pé ah, ìwọ igi kò ní í dáa fún ẹ bó ṣe sùn. jésù sì dáhùn ìfún igi náà wípé kí ẹnikẹ́ni kí ó má ṣe jẹ èso lórí rẹ mọ́ títí láéláé. ọ̀hún sọmọ tẹ èkú. àmọ́ lẹ́yìn rẹ̀ sì gbọ́. jésù ṣinú bí ọlọ́run ọmọ sí jésù lọ́jọ́ náà lọ́run àfọ̀ṣẹ́ ń le jù kí ló wá ṣẹlẹ̀ níjọ́ kejì. ní ọjọ́ kejì bí wọ́n sì ti kọjá lọ ní òwúrọ̀. wọ́n ṣe ń jáde bọ̀ láàárọ̀ wọ́n rí igi ọ̀pọ̀tọ́ náà. wọ́n rí igi yẹn. ó ti gbẹ. ó ti gbẹ. tí gbòǹgbò tí gbòǹgbò. ó wọ́ wé ni àwọn iṣẹ́ tó lágbára. kò sọ̀rọ̀ bínú rí. wá kò sọ̀rọ̀ bínú rí. ó kàn bá wò yìí. Mark chapter eleven verse twelve to fourteen lọ́kà. ó ṣègbè fún kí wá ní kò sẹ́ni tó gbọ́rọ̀ bí. irọ́ ló pa òye òṣìṣẹ́ pé o. ẹ ṣe tí wọ́n ń pè mí ní ẹni rere. ẹni rere kan kò sí. ẹni kan ò sí o. bí kò ṣe ẹnìkan. afẹnikan. èyí ni ọlọ́run. ọlọ́run ni o. ṣùgbọ́n. ó wá ní ṣùgbọ́n. bí o bá fẹ́ wọ ibi ìyè náà. tó o bá fẹ́ wọ ọ̀run rere. pa òfin mọ́. ọ̀nà rẹ o kí ni jésù jẹ́ ọ̀nà ẹbí bíbá rẹ̀ máa débẹ̀ ọ̀nà rèé jésù kọ́ ni ọ̀nà yẹn ó máa fọ̀nà yẹn mọ̀ wá ni. Allahu akbar. túmọ̀ ẹnìyẹn bẹ́ẹ̀ náà ni muhammadu bẹ́ẹ̀ náà ni mose òtítọ́ jésù kọ́ ni òtítọ́ ó ṣe máa jó òtítọ́ òun kọ́ lóòótọ́ o jésù kọ́ lóòótọ́ o òun náà lè ṣàlàyé ẹ̀ nínú John chapter seventeen verse seventeen ẹgbẹ́ ohun tó wí. Jésù ifọ̀ yìí pé sọ wọ́n di mímọ́ nínú òtítọ́. ó ní ìwọ Ọlọ́run sọ wọ́n di mímọ́ nínú òtítọ́. nítorí nítorí òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. ọ̀rọ̀ tọ́lọ́run sọ ni òtítọ́ Jésù kọ́ pẹ̀lú tẹ́lẹ̀ tí gbọ́ ẹnu Jésù ló ṣe ní èmi ni òtítọ́ ọlọ́run pàrọ̀ máa jẹ́ òtítọ́ àti mọ́sẹ̀ tèwe tàgbà iṣẹ́ olówó wa Allahu ta'ala iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu ta'ala iṣẹ́ aláwọ̀ yìí o Allahu ta'ala òdodo ti dé irọ́ pamọ́ òdodo wọ̀ bí irọ́ pamọ́ òdodo wọlé.